wà ní ọ́fíìsì nísìnyí mo ń go through àwọn files kan mo wá discover pé files ti máa sign ní wà lọ́wọ́ ẹ̀ báwo ni ṣe ti ṣe tán. ara ò mi ò tí ì ṣe o. kí ló sọ. ẹ ṣáà rí i pé iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi tí mo ń ṣe ẹ jẹ́ kí n ṣe ilé tó máa ṣe yẹn náà. iṣẹ́ pọ̀ lọ́wọ́ wọ ẹ tọ́gà bá dé kí ló fẹ́ kí n sọ fọ́gà. mi ṣáà ṣeré. ìgbà tó bá yẹ pé bíbí òṣìní wa máa tẹ̀ wá máa ping àwọn fámílì àwọn wèrè kan tó wọ́n ping o o realize pé ọ́fíìsì ló wà ní. no tọ́gà bá dé kí ló fẹ́ kí n sọ fún wọn. àbí mo lẹ́kí jẹ́ sọ̀rọ̀ mi òun kí lẹ́kí jẹ́ morning, sir. Good morning, sir. Kúnlé. Sir. Kí ló fa ariwo tí mo bá yẹn? Um, sir, mo wà ní ọ́fíìsì mi, mo ń go through àwọn files kan. Mo wá discover pé files máa sign, ó wà lọ́wọ́ ẹ̀. Mo wá dọ́dọ̀ ní nísìn, mo wá sọ fún pé àwọn documents tí mo fún, mo fẹ́ lò ó, pé bẹ̀sí bá mi argue nìyẹn. Is that true? No, no, sir. mo ṣàlàyé fún wọn ni pé àwọn iṣẹ́ tó wà lọ́yìn pé mi ò tí ì parí ẹ̀ pé kún fún mi ní táìmù díẹ̀ pé tí má parí ilé má bá wọn ṣe yẹn náà mo dẹ̀ ń bẹ̀ wọ́n dẹ̀ ń bínú. beginning to dislike the way you behave here mo ti di ẹ̀mẹ́ta ń sìn tí mo ti ń pè ẹ́ tí mo ti ń wọ̀n ẹ́ what was that you were doing uh, uh with, with, with, this, with this guy over there that was rubbish. I'm sorry sir. I said sorry sorry for yourself don't say sorry please I hate sorry kí ló ń ṣe ẹ́ ìwọ lé what is your problem now? dúró báwo ló fi pé uh, uh, gentleman yìí ṣe jẹ́? The accountant, sir. It's not just the accountant. It's my boy. It's my person. My personal person. Okay? Right? Mind the way you talk to him. Mind the way you behave. You still want to work here? Yes, sir. You still want to continue to work here? Yes, sir. Be very careful. Be very, very careful. Oh. Gentlemen and ladies, uh, I'm sorry. Uh, I just have to tell her my mind. Mo dẹ̀ ṣe sọ yẹn ti tán mi every one of you gbogbo yín lè That's it. Um, purpose tí mo really fi we wá sí meeting ye kò ju ti ọmọ mi yìí lọ. Gbogbo yín lè mọ̀ ẹni ìtàn náà. Àbí a few times ẹ dẹ̀ mọ̀ pé ọmọ mi ni alright. Uh, now láti èní yìí lọ láti wákàtí tá a wà yìí òun ni ó máa jẹ́ GM ní iléeṣẹ́ tí a wà yìí this is your new general manager and uh, kò sí bí a ṣe máa rìn torí òní mi tá rí àṣìṣe kan tàbí ìkejì tí ẹ like tẹ́tẹ́ fẹ́ ká correct nípa ẹ̀ ẹ sọ fún Kúnlé Kúnlé á sọ fẹ́mi èmi àmọ́ bí ṣe máa handle ẹ̀ ọ́ ẹ sọ fún Kúnlé náà Kúnlé àmọ́ bó ń ṣe máa pe GM tádébà sọ̀rọ̀ báyìí là ń ṣe báyìí là ń ṣe mọ̀ pé kò sẹ́ni tó mọ̀ ọ́ ṣe tán all right thank you now mo dúpẹ́ lọ́wọ́ yín pẹ̀lú àfọwọ́sowọ́pọ̀ ọ̀tá ẹ̀ fún mi gbogbo cooperation gbogbo support yín tí ẹ̀ ń fún mi tí iléeṣẹ́ ẹ̀ fi tó fi dé level to wà yìí height yìí the same corporation wọ́n fẹ́ kẹ́ fóònù náà kẹ́ support ẹ̀ kó lè ní àṣeyọrí alright inú mi á dùn gan tó bá lè ṣe bẹ́ẹ̀ gbogbo àná la máa ṣàṣeyẹ o you're welcome. thank you daddy. you have one or two things to say. how many tan owó kò ní run the new GM. Um, Kunle Bantefa, the accountant. Of course. and I'm um, Oluwatomisin Akinpelu, the marketing manager. Um, I am Oluwani Femi, Lawal, baby of the house, admin. Are you always like this? Yes, yes, yes, I'm always like this. <laughs> yeah, she's always like that. Orúkọ tèmi ni Aminat Gafar, the supervisor. Hmm? My name is Niniola Babatunde, the secretary, ma'am. Okay. Um, ẹ ṣé gan. really appreciate the ṣe fún dad mi ní support to pé tó kún because eh, eh, èmi gan mọ̀ wípé ẹ really cooperate pẹ̀lú wọn. Ẹ wá àjọ torí Ọlọ́run. Ṣé rí bí mi take position wọn náà? Ẹ jọ̀ọ́, ẹbí mi náà fọwọ́sowọ́pọ̀. Ṣé wá rí àtèmi àtẹ̀yin tí a bá dìjọ fọwọ́sowọ́pọ̀ tá a ṣe iṣẹ́ wa bó ṣe jẹ́ ká ṣe mo mọ̀ wípé à ní disappoint daddy. Ah, thank you very much. We'll bring the meeting to an end now. But then, second ah, tí yẹn dà náà. Oh, ní kàn a coffee for ẹ. Did you? Oh, okay, sir. Uh-huh. Well, then bring biscuit and tea. Let's let's let's let's it together. Thank you, sir. Nice to meet you, Welcome, ma. welcome. Baby of the house. Ọjọ́ ìkẹyìn ó sọ. Ọjọ́ oh, ìkẹyìn àkùtùkù máa wù. Ọjọ́ ìkẹyìn. God bless us. ṣé ìwà ló wù yẹn ẹ ṣé wà ló wù yẹn ngbà náà jẹ́ kí n sọ̀rọ̀ ngbà táǹtì mi kówó fún ẹ pé kó lọ fi san school fees ẹ tó wá ló lọ kólẹ̀ ní studio does that make any sense to you. ọmọ mi kò rí bẹ́ẹ̀ kan tó kàn ṣẹlẹ̀ ni pé ẹ mọ̀ mo ní talent mọ́mí ò dẹ̀ fẹ́ support talent mi as in wọ́n encourage me at all nǹkan tó ṣẹlẹ̀ ọgàn nìyẹn so mo ní láti kówó yẹn lọ fún lọ ṣe san studio section so and mo, mo ní talent gan as in ẹ̀yin náà ẹ gbọ́ freestyle yìí ẹjẹ́ ń ja ayé mi ò èmi ò wáyé ò sí òun tẹ̀yẹ bá jẹ́lẹ̀ yẹ́ ẹ̀ máa gbé fò ibi ni màá kú sí ọmọ mi ò rébi kan ọ̀mù tí mi ò bá bèèlì ẹjẹ́ ń ja ayé mi ò èmi ò ráyé ò sí òun tẹ̀yẹ bá jẹ́lẹ̀ yẹ́ máa gbé fò níbi ni màá kú sí ọmọ mi ò rébi kan ọ̀mù tí mi ò bá bèèlì ẹjọ́ ò èmi ò wá ayé òsì àmọ́ bá ga mi ṣèrò yaba apá òsì ẹ̀jẹ̀ ń jẹ ayé mi ayé òsì jẹ nínú pósí ìtẹ̀bọ́ ẹjú sẹ́ọ̀bì fake me òsì àwájà ayé débi kan wọ́n láńlá gbaná our success is from God our need banner fàyín ṣayé ní naija látún fọmọ Ghana our bad naturally our shadow is a gangster from street to club tabaṣetán máa relé i dey rep who mo máa ṣe ọmọ dáadáa nílé our bad gan wàá bí sórí dé relé. okay zagaya yaya ya o èmi mo láyé mi o ọmọ ẹ kí n jáyé mi o na ma life i live na mi ìbọn voyage àti rí bó ṣe lọ ní gúdẹ ẹyin tèmi ayé lọ ìlà wọn ti kó ọgbọ́n lọ́wọ́n ti ṣá awawa ọtajọ ò ń mr vowes in the building alongside ìbọn voyage àti rí kò sí bó ṣe bó ṣe máa jẹ́ nìyẹn mọ́ mi mo understand yín òye yín but the thing is whatever you want to do in life education comes first. You have to pass through school and school must pass through you. Nígbà tí àwọn bàbá Sàlá ń ṣe tíátà, kò sẹ́ni tó ní dé bàbá Sùwé o. Nígbà táwọn bàbá Sùwé dé, ààrẹ Mr. Latin àti Lanko. Nígbà tí Lanko àti tí Lanko àti Mr. Latin tó ń ṣiṣẹ́ lọ́wọ́, àmì tó ń jẹ́ sọ́yẹ̀ rírì o. Ṣẹ́rí ayé stages ní nǹkan but little education tí àwọn tí mo dárúkọ yìí tí wọ́n ní ó reflect nínú iṣẹ́ tí wọ́n ṣe ká wá gbà yìí pé ẹ̀yin kẹ wá kàwé jù wọ́n lọ ẹ wo nǹkan tẹ máa ní ẹ wo bí ọpọlọ yín ṣe máa rí kódà kó jẹ́ pé ata lásán lèèyàn ta èèyàn láti ní education pẹ̀lú ẹ entertainment is forever as long as tí nọ́mbà ti ń wà tó tẹlifíṣàn dẹ̀ ti ń wà entertainment wà forever àwọn tó wà nù ẹ̀ ni wọ́n á máa lọ tẹ́lómi á máa dé mi ní pé nǹkan tẹ̀ ń ṣe ò dáa ó wà òkè mo rí pé o ní talent but jẹ́ kí ìwé ẹ̀ kọ́kọ́ jẹ́ your number one priority ṣó ti yẹ bẹ́ẹ̀ yẹn. hello mommy. bó o ní. my sister. ẹ pẹ̀lẹ́ ẹ káàbọ̀. my sister. wà á ní pẹ̀lẹ́ díà. wọ́n ó kì í máa. báwo ni iṣẹ́. a dúpẹ́. my sister. Dayọ̀ báwo. no no more Dayọ̀ Mr. vowels. vowels. Mr. vowels bá a ṣe rí nìyẹn bá a ṣe rí nìyẹn mo ti ń jó ń bì látàárọ̀ ọlọ́run ló ní pé o wọlé kó ní kí wọ́n mi kí fi paná ara mi. kí ló dé. ijó ìní ijó ìní ijó ìní pẹ̀lẹ́ ah, ah. mo rò pé mo máa débi iṣẹ́ o máa padà ni. débi iṣẹ́ padà èmi mà ti wọṣẹ́ lónìí. irọ́ ni o. òótọ́ ni mú mi eh. and then guess what with the new general manager. It's a lie. oh, congratulations, my darling. Thank you, mommy. Oh, Thank you, mommy. Oh, that's good. Yeah, congrats, Auntie me. Happy o. Ó ṣé jàre àbúrò. Thank you. Um, mommy, nǹkan kan sọ àti mo notice ní ibi iṣẹ́ dáadé. There's a guy to you one wà ń I pay a pé daddy. Ah, Kúnlé Yes. Ah, ọmọ dáadáa lọmọ yẹn. Ah, ọmọ mm-hmm. gidi ni ọmọ yẹn ọmọ dáadáa ni is responsible he's reliable he's faithful he's mm. i mean he's good at his job well honestly ọmọ ọmọ dáadáa lọmọ yẹn ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ òun ló sì jẹ́ kí ìṣẹdáde ẹ dúró bó ṣe dúró yẹn really ah ọmọ dáadáa ni is is a very responsible guy honestly mm. he's very good sori anything tó bá ń ṣe lọ́fíìsì yẹn máa try láti carry bọ̀bọ̀ yẹn along wàá rí pé kò ní disappointed okay mọ́mí Mommy, mm. Mm. mo ní láti take shower. o ní ìdẹ. o rẹ mi gan. pẹ̀lẹ́. mọ́mí kí ló wà nílẹ̀ láti jẹ. ah oúnjẹ wà kitchen nǹkan tó bá fẹ́ jẹ wà. àti àwọn máa sọ̀rọ̀ níta. wo má bínú rẹ mi gan. mọ́mí máa fi freestyle. mọ́mí I'm on the street 24/7 kí tó alápẹ̀rẹ̀ bọ̀ lọ́bìnrin mi mo lẹ́ni so if you do pass me she be best of. kúrákún sójú ẹrú abẹ́ òrìrì ṣèkàṣèkà kúta ó lọ ṣẹ̀ṣẹ̀ rò abẹ́ òrìrì ayé yìí olúkúmuṣu abẹ́ ori. a ò rọtí ilé tá a ti wá bá o ayé lọ́jà ọ̀run ní lọ́jọ́ kẹyìn dìde tọ́ ọ̀hún ẹ̀ ọjọ́ ìkànnì ẹ̀ ẹ̀ àtúntò àwọn. ẹnì kan mo ti mo ti dé ibi tí mo ti ń wà ẹ. mo pè ò ní láéláé. mo lọ wá dúró sí. mo dá ìsílẹ̀ yẹn ni. Um, ẹnì tán wọ́n ti màmá mi tó fẹ́ sọ fún látọjọ́ ṣorí ká ní pé mo lè ṣe heart mi fún ẹni kó o rí picture rẹ nínú heart mi wàá rí ìmọ̀ mo ṣe love I really love you sincerely speaking. I love you too. mo love ẹ gan-an mi dẹ̀ mo my express feelings mi fún sincerely speaking really love ẹ ṣe rí bó ṣe ń ṣe kùn ìwọ ọlákúnlé náà ló ń ṣọ̀ra ẹ̀mí ẹni tán mo nífẹ̀ẹ́ mo mọ̀ fún ara mi pé mo nífẹ̀ẹ́ ṣe rí first time tí n kọ́kọ́ mi tẹ̀ àfi bí ẹni wípé kó má kúrò lẹ́gbẹ̀ẹ́ mi mọ́ títí láì wá gbọ́ o ibi tí mo nífẹ̀ẹ́ dé ikú nìkan ló máa gbaṣọ lọ́rùn ewúrẹ́ o ikú tó máa wá kọ́kọ́ pa ẹ́ hmm, á kọ́kọ́ pa ẹ̀mí sórí ikú tó máa wá pa ẹ̀mí á ṣàkọṣe o á ṣe àkọṣe for you to know pé kò sí ìhàn kan tó máa yẹ mí àti I love you so much. ọ̀rẹ́ ọkùnrin ọ̀rọ̀ yín àfi tó bá máa yá nísìnyí tẹ́ bá ti mọ̀ wípé obìnrin ó ti fi gbogbo ìgbésí ayé ẹ̀ ó ti fi love yín kò rónú ẹlòmíì pẹ̀lú yín mọ́ ìgbà yẹn lè máa bẹ̀rẹ̀ sí ní máa wá excuse àwọn ìjẹ́nu excuses lè máa máa gbé jáde bí kẹ́ máa sọ wípé nǹkan tó ti ń ṣe tẹ́lẹ̀ kò mọ̀ ṣe mọ́. ẹnìtàn <sighs> sórí èmi yàtọ̀ láàrin àwọn ọkùnrin i'm very very unique tèmi dá yàtọ̀ gidigbe ni táwọn ọkùnrin mi bá ń ṣe bẹ́ẹ̀ èmi fẹ́ dá lójú pé èmi ò lẹ́bàá ṣe bẹ́ẹ̀ fún ẹ because I really hmm. love you sincerely speaking. Are you sure? I love you. <laughs> okay o gbọ́dọ̀ tàn mí o torí pé má tàn mí lórúkọ mi ẹjọ́ tó bá betray mi tó tàn mí máa pa ẹ̀ dànù. <laughs> kí ni kò Love at first sight. Love at first Mo love ẹ báyìí, mo ti love ẹ nìyẹn. Ah! sí yẹn ṣá. àlá tí ò lè ṣe. <laughs> Oh. kọ́ládé ń tàn. tó bá kọ́ládé ńkọ́ tó bá kọ́ládé ńkọ́ ọ̀làwọ̀n ànulẹ̀ kò kó sì jáde bí orí o kọ́lá lọ get out. get out. baby. stay daddy is going nowhere. for the count of three. one two three get out. mo ṣe tí mo fi deserve irú nǹkan báyìí kí ló dé tẹ́ fẹ́ jẹ́ kí n fọkàn kí ló ṣẹlẹ̀ náà ẹ tẹ́ bá dẹ̀ máa wí náà nísìn ẹ̀yin ní pé torí pé kí wọ́n máa wá kú fún mi kí n máa kú ẹ jọ ṣé fámílì àwọn kọ́ládé tó ti mọ̀ mí lọ́fẹ́ wá kú fún mi ni. ó ṣe jẹ́ pé ẹ̀ tẹ̀ fẹ́ rọ́kùnrin pẹ̀lú mi. ṣe bọ́ yẹn bó ṣe wà yẹn gbogbo àpò ẹ̀ ikú ló kunú ẹ̀ mi ò dẹ̀ fẹ́ kó pín nínú ikú rẹ̀. again another excuse we have. ẹni tán. Yes, Daddy. Don't worry, Julia, remember. Again, but Daddy. Oh. Baba, àgbà ẹ bọ́ síbi. smart slim slim. ẹ wẹ ojú ọbẹ yìí dáadáa. Ah, kọ́ládé bàbá olówó ni. ẹ wo bàbá chief ti give order wọ́n ní bọ́bọ́ yóò gbọ́dọ̀ wọnú ọgbà yìí ṣe ti gbọ́ àní ìjọ tó bá wọnú ọgbà yìí iṣẹ́ bọ́ lọ́wọ́ yín. Ah! kí ló ṣe. kí ló ṣe yín sìn mo sọ fún yín pé chief give order ẹ̀ ń béèrè pé kí ló ṣe kí ló ń wọ́ọ̀rì orí yín ṣe é sick so tí n bá fún ọ nígbàjú wàá faint ni ó yẹ ṣílẹ̀kùn fún kẹjẹ kó bọ́ta. ọ̀ya kọ́ládé bọ́ta o ti họ́bó. bọ́ta ẹ̀ ga. torí wo lè dá ìmọ̀ ń gbà lọ́wọ́ wọn àbí. smarty a ah, ní gbowó lọ́wọ́ ẹ mọ̀ fi ti ní ẹ mọ̀ fi wé tíya èyí tẹ́jẹ́ pé ògbẹ̀mù lẹ́ ń bá wá ní táwọn ilé ìwọ̀n bá fún wa náà ká fi ń kún gbogbo ẹ̀ tí fi ń jọra wọn olùsì ọjọ́ gígé àmọ́ bí dàda ni bí àmọ́ tó fẹ́ wáyé tẹ̀lẹ̀ dàda lọ́yẹ̀ wó bí kàn pè sí wọn kàn pè sí mu wèrè ni. èyí tó dúró ayé yìí o òkú akíkúwá ṣùgbọ́n wáyé ìlà òrùlé. sẹ́kẹ́tì sọ fún mi. Ah, ẹ wo inú mi dùn láti fún yín ní ìròyìn ayọ̀ kan àti ṣe wá rí inú mi tẹ̀ ń wò yìí tẹ bá gun ẹṣin inú ẹ̀ so lè máa lọ because inú mi ti dùn jù. Mm-hmm. inú mi dùn láti sọ fún yín pé a ti win eh, contract àti ilé láti ọjọ́jọ́ yìí contract of um, fifty eight million naira. wow is a lie. <laughs> okay. owó tọ́ ni. báwo ni ṣe ṣe mà. ah um, cosby construction company àwọn ni wọ́n fún wa mi ti believe pé ó lè bọ́ sí wa lọ́wọ́ i swear mi ò believe láéláé. èmi náà ti ń wo fáìlì ẹ látọjọ́ yìí ìgbà tí mo rí pàgbára mi ò gbé ni mo ṣe gbé sẹ́gbẹ̀ in fact mo really appreciate bẹ́ẹ̀ ṣe òun ìnẹ̀ o. <laughs> well ọlọ́run ni àti àtìlẹ́yìn irú yín báyìí <laughs> tí ò bá sẹ́yìn kò sẹ́mi ọlọ́run ni ká máa dúpẹ́ lọ fún. máa um, ẹ jẹ́ kí n lọ sọ fáwọn colleague mi pé a ti win contract ẹ̀ Ma, ẹ ṣé mà congratulations once káàbọ̀ ṣé wà ok. Ọlákúnlé. ó rí mi ni àti pé ṣé o ti rí mi lẹ́yìn. ẹ má bínú mọ́ mi. ẹ kúlé. kí ló dé kí ló dé tó gbé ẹ̀kọ́ rẹ lọ́wọ́. mọ́mì níbo ni fúlákẹ́mi wà. fúlákẹ́mi ẹ ó sin àlejò ẹ bọ́ tá n sin. ó sin àlejò ẹ tó wá adéwà bá mi bí. ṣé o sì. ẹ jẹ́ kó di adéwà bá mi bí. mo fẹ́ kí náà kò lè dúró láti ibẹ̀. Ah, no please please ah bó ṣe mọ títí ẹ ṣe nìyẹn ìwà ẹ yẹn bó ṣe wà yẹn ah ah ó ti ń bínú. yóò wọ́n ṣe ṣe pẹ̀lú ẹ̀gbọ́n dúró ó tún pé wọ́n gbúrò láti wọ́n. what? that Huh? It's time for you to go. Yeah. Let me see go. Yes, let me see, eh? No. Do it alone. Time to go. kí ló ṣẹlẹ̀. Ah. mo ní kẹ́ ẹ jẹ́ kó dé adé wàá bá mi bì. Kẹ́mi. Ee, eh, mo lọ sí wọ. Just tell me, ta ni jẹ́ tó wà tàbí iṣẹ́ oníṣẹ́? Ah, ẹ̀gbọ́n mi kí ló dé? Ah, kí la gbé kí lẹ jù? Wọ́n sọ ti mo bèrè lọ́wọ́ ẹ̀ kó dá mi lọ, is that the idiot? Tó bá ṣe wọ́n sọ ẹ̀gbọ́n ṣọ́ra yín gan ẹ máa pe boyfriend mi ní idiot àmọ́ sí boyfriend mi lọ ni. mọ́mì ṣé mo kò tí díọ̀ tí ṣe pẹ̀lú boyfriend ẹ̀ ń tẹ̀sà ṣe ni wọ́n gbé ẹnu síra wọn lẹ́nu ní ìta bẹ́ẹ̀ yẹn ká ní pé ẹlòmíì lórí wọn kọ́ ẹ́ mo wá tún sọ fún ṣé orí òpè ni ó máa dín àkìlòdì ah, ó dẹ̀ gba ilé ayé mọ́yà ògbélé ayé rú kó sọlé ayé kalẹ̀ fẹ́mi náà. èmi ló bá rí. mọ́mí ṣẹ́gbọ́ ọ̀rọ̀ tó ń sọ lẹ́nu ṣẹ́gbọ́ ti di ọtí sọ lẹ́nu. tí ọwọ́ díẹ̀ díẹ̀ lára ń fẹ́ tí wàá fẹ́ lù bọ́ mi lára ni. ewúrẹ́ aṣọ tó wọ̀ ṣé ti rí. ẹgbẹ́ ẹ kí ló ṣàtọ̀ tí mo wọ̀ ẹgbẹ́ ṣọ́ra yín gan o ah, bàdá mi kí ló dé gan ẹ má ní mi lára o ẹ má ní mi lára o mi kọ́ mo ní kẹ́ má ní ìyàwó ẹ lọ wáyàwó tí yín náà. Fọlákẹ́mi. Ah, ah. mọ́mí ṣe ń gbọ́ ó ní kí mi lọ mú ìyàwó wálé. ṣọ́rọ̀ ni tóun sọ yìí gẹgẹgẹgẹgẹ tó ṣẹnu yọbọyọbọ. wo wo wo wo fọ̀rọ̀ lẹ̀ jàre à lọ mú ìyàwó ẹ̀ wálé kí ló dé ṣe o fẹ́ jayé tẹ̀ mọ́ tèmi ni o lè jáyé tiẹ̀ mọ́ tèmi lè jẹ́ tiẹ̀ náà mọ́ tèmi fi mí sílẹ̀ jẹ́ ṣayé mi náà ṣe bí ọ̀la yóò hùn jẹ fi mí lẹ̀ o. ṣàtúrí tọlọ́hún jọ má bínú ọkọ mi ṣó ti gbọ́. ìbàjẹ́ ọkọ mi. mo má ní mi lára o má ní mi lára mi lẹ́yìn o má ní mi lára mi lẹ́yìn o kí ló dé gan-an. ọmọ àlè yẹ kó bá lè lù ìyá fọlákẹ́mi mi mi kì í ṣọmọdé ràn náà má mi mi ṣọmọdé mọ̀ ṣé ẹ̀gbọ́n mi fẹ́ máa ṣọ́ mi kiri ní ìsìn kò lè máa ṣọ́ mi náà mi kì í ṣe bébì mọ́ náà. bẹ́ẹ̀ ni sọ́hùn ẹ̀gbọ́n ẹ̀rọ ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ìwọ pàápàá bíi ẹni pàkúrọ̀ látẹ̀ẹ̀kan tó ló ti ṣèyàn lọ ṣé kò yẹ kó ti padà bọ̀ tó lọ àlọ́ bojú ẹ̀yìn wọ́n bá ẹ sọ inú nìgbọ́ ṣé ìwọ nìkan ló bá gbé bẹ́ẹ̀ ẹgbẹ́ ò ní bẹ́ẹ̀ gbé bẹ́ẹ̀ tó bá dẹ̀ ṣe ṣe tẹ́gbọ́n ìlú ń lọ ṣe nílé ọkọ ilé ọkọ mi pẹ̀lú tiẹ̀ ibi tara ẹ̀ ló ń bẹ́ẹ̀ sọ ìyá ẹ ò ní bá ẹ dé bẹ́ẹ̀ ẹ̀gbọ́n ẹ ò ní bá ẹ gbé bẹ́ẹ̀ ẹlẹ́yà rẹ nílé ọ̀rọ̀ àǹbẹ̀sọ́sì òyìnbí fọ́n òyìnbí fọ́n. ẹ mo mọ̀ pé ẹ̀yin ẹ̀yin náà lè máa wà ẹ̀yin náà lè máa wà ẹ ṣáà sọ fún kọ́má nímìlá o ẹ sọ fún kọ́má nímìlá kó kó lọ wíyàwó tiẹ̀ wá lé o. bó ṣe ń sọ̀rọ̀ tó ń jó tó ń jó pàlóńgò bó lélẹ́yìí tiwa kò jọ ìyá kò jọ bàbá adíjàlẹ̀ ọmọ ó fẹ́ lè yọ mí o ẹ̀gbọ́n tó tún jọkùnrin náà rí kò yọ ọmọ ọ̀tá mú mi lọ́wọ́. Happy birthday birthday. how come báwo lè ṣe mọ̀. Um, ọjọ́ tí mo fún secretary ní document kan kó type fún mi wọ́n rí fàyín ibẹ̀ mo ti rí profile yín pé ah, date yìí ni birthday yín <sighs> fún àwọn colleague mi pé ah date is very close So pé ká organize nǹkan kékeré báyìí fún yín so nǹkan tó fà á thank you thank you oh i appreciate it thank you so much. hope you like it. of course i love it. <laughs> Mm-hmm. happy birthday once again ma. Friends. Yeah, this is Mr. Kunle. Yeah. yeah. Hmm? This is yours. House. Yeah, thank you. we really appreciate it. Yeah. Thank you. <laughs> that your birthday is your happiest and the best. <laughs> Baby of the house. Very, very funny. Thank you, Aminat. Just for me. <laughs> thank you so much. Thank you, thank you, thank you, thank you, thank you. Mr. Kunle. Bantefa. there is no animal that can take the place of lion in the in the forest. There is no fish that can take the place of shark in the ocean. Nobody can take your nobody can take your love out of my heart. Nobody can take your love out of my heart. Nobody can take your love out of my heart. Can't think of a better wish than nobody can take your love out of my heart. Hmm. Hmm. Look out. Òun náà ni mi sọ̀rọ̀ sí yìí ṣé kó lè jẹ́ òun ṣá àbọ̀ mo tí mo parí lọ́jọ́ kìíní àná kọ́ nìyí. ṣe báyẹn fún mi ó jẹ́ kó tẹ̀ consider mi ó mọ̀ fún mi. ẹ jọ̀ọ́ má bínú ẹ jọ̀ọ́ i'm very very sorry no, no, no, I'm, i'm sorry i'm sorry. don't worry. ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ má bínú ṣe bọ́. hello daddy. daddy. ó dẹ̀ kí n gba nọ́mbà ẹ̀ mọ̀ yìí o òun náà ni ṣé ọ̀nà tí ọlọ́run fẹ́ gbé ọ̀rọ̀ ẹ̀gbà lélẹ̀ ọmọ tí mo pàdé lọ́jọ́ kìíní àná ẹ̀sùn àwùjọ tó ti pàdé látìgbà tójú mi tẹ̀ ti bá pàdé báyìí mi ì lè sùn ọ̀rọ̀ ẹ̀ṣà ló wá ń jẹ mí lọ́kàn báwo mo ṣe fẹ́ ṣe báyìí àbí kí n tiẹ̀ pè ní mo kú ti pè lọ́fíìsì àti kí lọ́fíìsì lẹ́ẹ̀kan tí bá tún ní pé kí n pè ní sí ṣé kò lè máa ti gbàgbọ́. the brother wish to send down.

kalẹ̀. waiting on you. Hello. Hello ma. Ẹ kalẹ̀. Ẹ ti sùn. Mi ti sùn. I'm about to sleep náà ni mo wá rí kọ̀yìn tó wọlé. Mo lè fi wá kọ̀ tẹ̀ mọ́ ni pé kí n pè yín padà. actually mi kọ́kọ́ pè yín ẹ̀ mo á rò pé. kó má lọ di pé ẹ̀sùn mi má disturb yín náà láti fi ṣe kọ́ńté wọ́n mi wọ́n mọ̀ pé ẹ̀jẹ̀ ti sùn àtọ̀. <laughs> yeah uh, okay okay amara ló fi zàbí. okay ma okay ẹ ṣe. all right ó dàárọ̀. má lọ jẹ́ pé nǹkan tí mo rò lọ́wọ́ obìnrin yìí náà rò ah, tó bá má lọ jẹ́ bí inú mi á má dùn àkókò mọ̀ nǹkan tó fẹ́ sọ náà nígbà tó bá dọ̀la wẹ́ṣá. mi fóònù ṣá anytime tí wọ́n ti wá síbẹ̀ lọ́wọ́ bá marriage marriage marriage that's the way she is that is just her for you àbí ṣé ìwọ ready láti ṣe marriage. of course yes now. nǹkan tó mọ rẹ eh, bọ̀ mọ́ wọn sáà pé ìdùnnú òbí ni pé eh, wedding ní ojú ayé bọ́lọ́n àrẹ ìjọ ṣe ṣe. àmì o. máa wọlé um, tí màá fi lọ́sùn tó máa fi padà dé màá rẹ̀ ń tó tó bá ti ríra tó wà tó fẹ́ràn tó bá ti ríra what else. àmọ́ lílọ tó wá ń lọ yìí má fojú mi sọ́nà o àbí ṣé ó lẹ́lòmíì tó tún dájú mi lọ náà. no don't say that turn around ẹ̀mí yé kí n wẹ̀rẹ̀ turn around turn around turn around oh you are the best <laughs> so you understand oh my worry ṣe gbọ́ this time around tomato n bọ̀ i will buy you good things. Thank you. My worry ṣe gbọ́ and i will buy you good things understand tomato n bọ̀ this time around. Ah, mọ́mí. Ah, bóyá ẹ̀rẹ́dìá. Eh. Yes, ma. Ibo ló ti wá ń bọ̀? Ah, mi jáde pẹ̀lú fún yín. O jáde pẹ̀lú fún yín? Yẹ́. Lẹ́ni Sátọ̀dé. Actually, ó ń gbé mo fẹ́ gbé mi jáde fún lunch àgbọ̀rọ̀ jẹ papọ̀ fún ilé fẹ́ tàn lẹ́ dáhùn. Ìwà ẹ̀bà jẹ́ ni. Ìwà ti àà ah, ah, ìwà ti ìdá ni. Kọ́kùnrin invite obìnrin fún lunch lẹ́ni Sátọ̀dé kóbìnrin wá tàn lẹ́ dáhùn tí ah, dá ìwà ìbàjẹ́ ni kí ni. mọ́mí mọ́mí dọ́tà ọmọ wa burú nù yìí. máa lè máa lè wọ́n ló mọ̀ èmi jáde lọ́sẹ̀ mi o orí ọ̀gá ẹ̀fẹ̀ dájú ẹ̀ ò dá abẹ́rẹ́ eré orí ìdí àṣepọ̀ ọmọ ẹ̀dùn ọkùnrin bá jẹ́ ẹ̀dùn. sí gbogbo dábùrú ẹ̀ ń ṣe fún ẹ mi náà ń rí kì í ṣe pé mi ò rí àmọ́ kí láti fẹ́ ṣe ọmọ ẹni òkú ní burúkágbé fẹ́ kún pàdé èmi ń bẹ̀ ẹ́ ní ọkọ mi bó ṣe mọ tí ẹ wù nìyẹn àti wípé èmi ò fẹ́ ọmọ ìyá Haúsá láàrin ìwà àti ẹ kí ọkọ mi. màámi gbogbo nǹkan tẹ́ sọ ni mo gbọ́ o ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ pé ọ̀gá méjì ò lè wa ọkọ̀ kan náà o fọlákẹ́mi máa kúrò nínú ilé yìí o èmi àti yín ló máa kú o. bẹ́ẹ̀ ni má bínú àmọ́ ọkọ mi ọ̀làkùnlé ọmọ bàrúwá ń dá méjì ọmọ arówó ló bí òyìnbó ọmọ aróbí ẹkẹ pọ̀nmọ́ ògbóró ọmọ àjànàkú tí agbẹ́fì ilẹ̀ èdè erin mojú erin ògbà bẹ́ẹ̀ lọ babaláwúsá sórí a lè máa tọ́jú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà lè máa tójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án ká ni ìwọ pàápàá mo fẹ́ kó o lọ wá kan ṣe kó o tiẹ̀ mọ́mọ́ kan wálé níyàwó ah, ọlọ́run kẹ́ ẹ̀ ọlọ́run kẹ́ ẹ púpọ̀ iṣẹ́ tó máa yú ẹ tó máa yú yàwó tó máa yú ènìyàn náà ọlọ́run fi jíǹkí ẹ ṣé owó la máa ní òní ni àbí kí ló fẹ́ sọ kó ń dẹ dúró tó fi jẹ kó fẹ́ yàwó fẹ́yàwó wálé ọkọ mi àbò fẹ́ máa fi ohun funfun ọmọ nursery school ni. màámi màámi mo ní mo ti gbọ́ nǹkan tẹ̀ sọ ẹni tá à ń gbéyàwó bọ̀ wá bá ó gbọ́dọ̀ máa garun láìpẹ́ láì jìnnà ẹ̀ mọ́ ìyàwó mi ó ṣe ọkọ mi sórí nínú kó fẹ́yàwó wá ní sínú ilé ó ní ìdùnnú tèmi kájọ máa ṣe lọ́mọ níyà fọlákẹ́mi ń lọ tiẹ̀ ó ń gbalé ọkọ tiẹ̀ lọ èmi àti ìyàwó ẹ̀ òun ló máa kú pẹ̀lú mi kí n tẹ̀ máa mọ́mọ́ ẹ̀ báyìí kí n máa gbé sẹ́yìn kí n máa gbé jóníkẹ́. màámi mo ní mo ti gbọ́ nǹkan tẹ́ ẹ sọ ẹ wo ilẹ̀ ti mo lọ sọ́fíìsì lọ́la nígbà dọ̀la a máa sọ tẹ̀ tó kù. òwúrò ọkọ ká sùn láyọ̀ ká jí láyọ̀ kọ́ má torí tiwa jára lékejì. ẹ bá rántí palẹ̀kùn yẹn dé o. a good guy. Very, very nice guy. I like the way you work. You're obedient, diligent, intelligent, anything. Name it. quality Thank you for this. Now, fẹ́ bí ẹ ní ìbéèrè kan. Adé wùn wù mí jù kó jẹ́wọ́ fún mi kó sọ èyí tó bá jẹ́ òótọ́ ọ̀rọ̀ kó sọ fún mi pápárọ̀ Ọlákúnlé sir pápárọ̀ please kí ni nǹkan tó wà láàárín ìwọ àti ẹni ìtàn ọmọ mi. ṣọ́gà. Sure, ọ̀gá mi ni wọ́n wọ́n like mi èmi náà dẹ̀ like wọn ó tán. boy jẹ́wọ́ fún mi kí ló wà láàárín ìwọ àti ọmọ mi ẹni ìtàn come on. sà òun náà ni mo ti ẹ̀. talk to daddy talk to daddy kí ló wà láàárín ìwọ àti ẹni ìtàn ọmọ mi one two three. she she she's my wife to be sir mo ń she's my wife to be sir. kí ló wá ń parọ́ sí. i'm very very sorry sir. ṣé o mọ̀ pé tí n bá mú ẹ lónírọ́ ni mi ò ní gbà ẹ́ síṣẹ́ kí wọ́n á fi ẹ́ ṣe àkántàǹtì nílé iṣẹ́ tèmi o mọ̀ pé wọ́n ń fi onírọ́ sírú ipò bẹ́ẹ̀ o máa parọ́ mọ́ alright nǹkan tó sọ fún mi yìí ó dùn mọ́ mi náà kò sí nǹkan tó dùn tó o ti dùn mọ́ mi jù because you are a responsible person ta ni òun kí ọmọ òun fẹ́ èèyàn tó wà irresponsible ó wo gbogbo àwọn qualities tí mo kàn ẹ́ intelligent diligent brilliant all the qualities ó wà lára ẹ kó wá fẹ́ ọmọ mi it's a plus for me. yes sir. all right. thank you sir. torí kò sọ fún mi pé mo mi sí ilé mi ṣe wá o ká ló sọ pé wà lè yìn wà báyìí láì títì ni màá ti dúró tí màá pèké. mo dẹ̀ fẹ́ sọ fún ẹ pé mọ́mí wa lè tẹ̀lé mo kàn change my yìnyín o. má purọ́ fún mi ṣòwò pé dájú ló gbé mi lọ sílé lánàá kí n dájú bá sọ. dájú wọn bá mi sọ nídìí. mo máa ń tó bá ń parọ́. rere. ọkàn àlebí dáàdi ṣe pè mí nìyẹn kúlẹ̀ kí ló wà láàrin wa tẹ́nìtàn. no no no. ah ndadi kò sí nǹkan láàrin mi àti ìyẹn nìkan adé kan pariwo ni báà àyà ah, mi ti já. mo ti mọ ayé máa já ẹ̀hìn kí ló wá sọ fún mi. Um, um, mo ní mo ní dadi mo fẹ́ mo ń fẹ́ nìtàn ah, wọ́n ní ẹni wọ́n wá dùn ọ́ ṣàdúrà ṣá. kílé omi ni. Oh, I love you. I love you. I love you. I love you. I really do. I'm so happy. <clears throat> now, I'm now Mrs. Kule Bantefa. Point of correction, John. Oh. see ti fi rings yẹn lọ́wọ́. Ìyẹn ò mátà kò di fàtọ́ nítorí pé mi ti débi in my gbé. Surely, ibẹ̀ ni màá dàgbà sí ti màá darúgbó sí. Mi ìwà lè sọ tó bá kọ́lé mi ò to gbé mi lọ síbẹ̀ torí pé mi ì tí ì rí ẹ̀dá èèyàn kan tó máa sọ pé kí n má fẹ́ tó máa take position mi now so say that let's go. I trust my dad. ah àbúrò ẹ̀ ń kọ́. Ah, I can't wait to meet her. I <laughs> just love you. <laughs> ọ ebi yẹn ti pa mí gan ẹ mm. pé mò ń rọ ṣe ni. Ah, mo rí bẹ́ẹ̀. ẹ kọ́ ìròyìn yìí ti fẹ́ máa pọ̀ mu. <laughs> seriously ló ti pọ̀. Ah, oúnjẹ ti tán nínú abọ́ ẹ̀gbọ́n báyìí ó ti jẹ tán. ẹ wò ná ẹ wà ìlà ọ̀nà máa fún wa lára wí wa ìbáwọ̀ là ń kún fún wa yóò jẹ tó nǹkan kan kọ́ńtà mú wa àmọ̀pẹ́ ìgbóná fún wa bàbá la ẹ̀tọ́ wa ní kún fún wa. ìyẹn ló ń dúró dè bẹ́tà kó ránṣẹ́ sílé kan fowó ránṣẹ́. àmọ́ yóò lò ó òkú ìyá wọn àti bàbá wọn ni ó ti di dandan àwọn ló máa sún tó a máa gba aláwé wa. wọn ti àmì tọ́ yìí àwọn náà àrí pé aláìní nǹkan ṣe lẹ́nu ìtàn ṣé ó expect kọjá wípé ẹ máa wọ̀n kiri ni every time náà ti fẹ́ jẹun báyìí ẹ kò ní déédéé rí ni ó máa disappear ni kí ló ń wá káàkiri anyway èmi ń tèmi o má ti jẹun tán báyìí mo ń lọ ni mi ní dúró de anybody even ẹ̀yin gan mi ah, ah, ah. Hmm. ní dúró lẹ́yìn. ṣó wàá lè tó yẹn ẹni ìtàn mo rò wọn àti kọ́ládé lẹ́ẹ̀kan mi kàn fẹ́ sọ fún yín ni. Hmm. mo ti mọ̀ èmi náà ti wọ̀ mí nǹkan fẹ́ yára sọ̀rọ̀ mi mo ti mọ̀ pé òun àti bàbá kọ́ládé yìí ọlọ́run má jọ wọn ra wọn léèmù. àmọ́ lọ́wọ́ hi girls. ẹ wá lè dúró dèmi ẹ wá ń jẹun ẹ ń jẹun ẹ ń jẹun àbẹ. níbo ni wọ́n wà látàárọ̀ irú ìbéèrè irú wo nìyẹn ó jẹ́ kí mo ibi tí ó bá ti sí síra mi lẹ́gbẹ̀ẹ́ mi mi ò ní lè jẹ ẹ̀ tí n bá jẹ́ màá vọ́ mi tẹ̀ dànù ní ó jẹ́ kí mo nà. ee ọ̀rẹ́ o àgbo lọ́ọ̀bù àwa náà ṣàmà nífẹ̀ẹ́ lọ́jọ́ kan. báwọn àdáwọn tó ń lọ́gbìn tó kúrò anyway àwọn ò lè farawé wọn. ṣáà ó ti lóúnjẹ táwọn ń jẹ ẹ̀mí ọ̀dà ló ń jẹ méjì fún ìlú ọ̀ṣà fún làwọn jẹ ń ti wọn. àmọ́ tí ẹ ṣèbí láìsí ni wọ́n ń jẹ máa jẹ. Bísọ́lá lẹ́nu ẹ̀ àti wọn náà ṣe yìí stop ẹ omi láìpẹ́ ẹ o òun bò yàgbẹ́. ẹni sùn òun ìmú tí ẹni náà máa mú tèmi ẹ fara balẹ̀ mú ní ká ní o jẹ bẹ́ẹ̀ sọ́dọ̀ mú wa mu mu mu yáa. ó kìlọ̀ fún ìyàwó ẹ̀ sí. jẹ́wọ́ jẹ́rán fún ìyàwó jẹ́rán jẹ́wọ́ jẹ́rán. bí o ló wà wá má lò máa bí. báwo nínú ìyàwó àdúrà náà ni. ó ti lọ. àwa ti lọ nìyẹn. ẹ kí ní ìyàwó ọkọ fún òun yẹ kó bí wọn ẹ lóye tó máa jẹ lónìí. àwa náà lọ káìsì ẹran tó ń bọ̀. ó dà bẹ́ẹ̀ ẹ má pẹ́. bí òun bómi ṣeré. ẹ ṣe é ìjọba mi gbowó lọ́wọ́ kọ́ládé àti ìyàwó ẹ̀ èmi one fifty àwọn ọ̀rẹ́ mi náà one fifty. ẹ gbowó ẹ lọ́wọ́ wọn ah, ah. ẹ ti pọ̀ ju eléyìí lọ báwo lè máa yẹn ni kí n san kí ni ọ̀pọ̀ jù ẹ wá bí. glory be to God. ó dàbọ̀ ṣé orí tó bá ti bí ìwọ̀dà mọ́mí tó bá bí ẹ̀rẹ́ kó má pè mí. kí màá pè ẹ̀ sọ́kè. má ṣù ẹ̀ mi. ẹ tẹ́kẹ̀. bye bye, -bye. mọ̀ ní pé èbó náà tó sáàbù lẹ̀ nàìjíríà wọ́n ti dà. ẹ fẹ́ gbọ́ ọ̀rẹ́ mi ò kí ń ṣe òyìnbó ẹ ká sàn sáà. ah ó gbọ́ yorùbá ni. ó gbọ́ yorùbá ká ní ìgbà tí ó funfun ni ká tó lọ sáà ẹ mọ̀ wípé òyìnbó ń parọ́ ni ó funfun gbòò ni wàhálà abẹ́yẹn ló jẹ́ kọ́rẹ́ mi dúdú o. gbogbo ojú tẹ́mi fi wò bíi fúlàní ni. yorùbá ni mí. ọgbọ́n ah! yorùbá ah! ẹ kú ọjọ́ mẹ́ta ẹ kú oríire. Bàbálọ́gbà <clears throat> ọ̀rẹ́ mi ṣé orí Bàbálọ́gbà ti máa sọ fún yín tí máa ń ròyìn fún fóònù ìwọ yẹn àwọn. ẹ̀yà ẹ̀rà sà. ọjà e. ẹ kú tọ́jú wa. ọjà e èmi nu ẹyẹ méjì jẹ àṣà igun. Hmm. bó wà ní kílẹ̀ ń bọ̀ mo mọ̀ pé gbogbo tẹ́yìn kọ́ bá máa mú bọ̀ kọjá kílìsì. <laughs> bàbá ìyẹn ni wípé ẹ̀yin náà já sí ah! ẹ máa ń jẹ kí lè ṣe. <laughs> ẹ gbọ́ mi ọmọ mi mú gàrí <laughs> gbèrò rẹ̀ ọmọ mi dọ́n jásì ni mí. bàbá yìí jásì lóòótọ́. <laughs> ọ̀dà ẹ mọ̀ síbàdí yìí ẹ mọ̀ sílé ẹ mọ̀ jà o ọ̀dà ẹ̀ lẹ̀. mo ti gbọ́ màá rí. bàbá ọ̀gá mi ti mí sí i gan gan. Hmm. ó pọ̀ jù lọ. sórí ọ̀rẹ́ sórí bí mo ṣe wà yìí èmi ò tí ì lọ lé at least mo máa lò bí two three days ní bíbá kí n tó lọ ṣòro mo fẹ́ kọ́kọ́ ọ̀sùnmọ̀ kí n wear off gbogbo stress náà me. at least mo ti dé sẹ́kọ̀ọ́ sí i máa relax sí ẹ lọ́rùn máa jẹun sí ẹ lọ́rùn máa ṣe gbogbo nǹkan sí ẹ lọ́rùn kí n tó máa lọ bí ìyàwó. ṣé mo lè ẹ tẹ́lẹ̀? ìkéèsì hmm, ni kò tó sọ kí n tètè yà sọ fẹ́ pé èmi ti. <laughs> ọmọ ìlú wà lè ní pa mí. ọlọ́gbọ́n ó set mo mọ̀ pé a ní láti celebrate. ìpàdé nǹkan ọ̀làwọ̀n ànulẹ̀ kò kó sì jáde bí orí okọ́lá lọ get out. stay daddy is going nowhere. ṣe tí mo fi deserve irú nǹkan báyìí kí ló dé tẹ́lẹ̀ fẹ́ jẹ́ kí n fọkàn kí ló ṣẹlẹ̀ náà ẹ tẹ́ bá dẹ̀ máa wí náà nísìn ẹ ní pé torí pé kí wọ́n máa wá kú fún mi kí n máa kú ẹ ṣé fámílì àwọn kọ́ládé tó ti mọ̀ mí lọ́fẹ́ wá kú fún mi ni. ó ṣe jẹ́ pé ẹ̀ fẹ́ rọ́ọ̀kùn mi pẹ̀lú mi. girl ṣe bọ́ yẹn bó ṣe wà yẹn gbogbo àpò ẹ̀ ikú ló kúnú ẹ̀ mi ò lè fẹ́ nínú ikú yẹn. and another excuse me. anytime. Yes, Daddy. again. But Daddy. Oh. time mi mo devote ẹ síṣẹ́ dad mi ni torí pé mo fẹ́ kí wọ́n mọ̀ wípé mo hard working. Hmm, hmm, hmm. èmi náà rí bẹ́ẹ̀ ẹ mo mọ̀ pé o mú iṣẹ́ kárakára àmọ́ ọ̀dẹ̀ ṣe ọ̀rẹ́ mi mo mọ̀ ẹ́ mà wọ́n ṣàná lè by bread alone ṣé bí wọ́n ni sọ fún mi there has to be somebody. gbéborùn ó tún ti dé. <gasps> ó ṣe é fi mí lẹ́gbẹ̀ẹ́ borùn ní mi. <laughs> ok <clears throat> ó ní bọ̀bọ̀ kan tó wà lójú ẹ̀ báyìí do office dad ló ti ń ṣiṣẹ́ rẹ̀ òun làkàtà ń tọ́ òun ti lọ́gbọ́ ìjù <laughs> ẹnìkan ní sùúrù nǹkan tó ń sọ fún mi ni pé this guy company daddy ló ti ṣe. yeah he is our accountant. o lè fi pé daddy ma like. wow <laughs> ẹyin ju daddy ni. are you serious? mo mean ẹ. ọmọ that guy must be a lucky guy. wo dad love ẹ̀gbọ́n jèmi ọmọ tó bí lọ. oya <laughs> ẹni tán sọ fún mi kí ló wúkọ yẹn náà. ọ torí kí ló ṣe ń bèrè. o lè rọra ṣé mi ò lè mọ orúkọ ọkọ wa ni kí ló wà mí. kúnlé kúnlé ọlá kúnlé. ó gbà ó oya sọ fún mi ọ̀rẹ́ mi ọjọ́ òun mo ní ọjọ́ wo la máa meet ọkọ wa. ẹ kí ló wí nìsín. lọ́pọ̀ gbà mú mọ́ o kí ló wí nìsín. mo ní kí n rí ọkọ wa tó bí. ọkọ ẹ wọ ẹ kọ́ ọjọ́ mẹ́ta tọ́jú mi gan o ah, gbogbo ọ̀nà níbi tọ́jú mi ah. àtọ́jà ní gbogbo nǹkan ni. àfẹlẹgbà ah, kò sí gbogbo ẹ̀ ń bẹ́ẹ̀ òun nìkan ni mi fi ń tọ́jú yín. Hmm, èmi wọ́n rí bẹ́ẹ̀ because àwọ̀ ọlá ó ti yọ lára yín dáadáa. ọ̀dọ̀dọ̀ sọ̀gbọ̀n sọ̀gbọ̀n rẹ̀ wọ́n dànù jàre ọbẹ̀ rẹ̀ tiẹ̀ nu gbogbo kan ní fi tọ́jú mi olórí rí ọmọ àrídùnnú kíní rè. máa lọ ní dole gẹ́gẹ́ bí àdéhùn àtàlùkà wà ní tí mo sì fọ́ gbọ́dọ̀ síkà rẹ̀ owó tó fún mi jò nínú tí mo fi tọ́jú junior tí mo ní ọ̀yá mi. abọ́lọ́gbà mo fi lówó ẹ̀dá padà ẹ jọ ẹ gbàjèrè èmi fún yín ni mi ò yá yín náà ah, ah. ẹ gbà lọ́wọ́ mi. Eh, eh, Bisola òun tún ni o tá a bá ń wí ní ìsìn mo ní gbogbo ọ̀nà ní fi ń tọ́jú mi àtóúnjẹ àti ṣé ṣé n tún kọ́ yìí. <laughs> ẹ wo bàbá ẹ má wọrí ojúṣe ẹ ló ń ṣe é ṣe bẹ́yìn náà lẹ́tọ́ tó fi dàgbà báyìí ẹ wò oúnjẹ ọmọ lè ń jẹ ó dẹ̀ ṣe máa ṣe nǹkan wíbiwíbi tó ju eléyìí lọ ó ṣì máa ṣe fún un ojú ọ̀wà ní tiwọ̀ náà àbórí ìgbà ara ọmọ mi ọ̀yá o fún mi jẹ́njì díẹ̀ o kí n fi tọ́jú ẹ kí n fi gbé lọ síbi tó ọmọ náà sì ti bá nu ní ìsìn bọ́ ọwọ́ nu lẹ́yìn sí gbé bàdó ní kékeré bàdó bàdó bàdó bàdó àlàáfíà ti tó ọmọ o hm? tún wá fún un lélẹ́yìí ọ̀dà àkókò o ṣe mo dúpẹ́ o ní òní tọ́wọ́ rẹ o ọkọ bá ń dúpẹ́ lọ́dọ̀ rẹ o. ẹ wo ẹ mọ nǹkan tẹ ṣe fún mi ẹ lọ fi ra conflict pẹ̀lú gbogbo nǹkan mi tí màá fi bá mi tọ́jú ẹ̀ kárẹ̀ wà òkè dáadáa ṣe ti gbọ́. ọmọ ọlọgbà. pa ọlọgbà. mo ń bọ̀ ọ́ bó bá yíra kí lè ṣí wa ṣẹ́ gbọ́. Ah, ó fẹ́ bẹ̀rẹ̀ bàbá mi. ọ̀rẹ́ mi hmm? kì í ṣe ọkọ wa ọkọ mi àjọmọ́ra ah, ah, <laughs> wa nínú àwọn ọmọ lọ́bọ̀. ọ̀la ni monday o wa ni jẹun láì láì lẹ́lẹ́lẹ́lẹ́ wa jẹun. wa jẹun. wa jẹun. Ah. Mr. Education. Yes, Jama lọ́wọ́ yìí gidigidi mo dúpẹ́ mo dúpẹ́ gbogbo àwọn oore tẹ́ ti ń ṣe fún èmi àti iléeṣẹ́ wa ń bí báyìí láti ẹ̀yìn wa mo dúpẹ́ pé ẹ dúró tì wá gẹ́gẹ́ bí igi ṣe ń dúró lẹ́gbẹ̀ẹ́ odò ẹ fi wá sílẹ̀ gbogbo bí iṣẹ́ ṣe ń wá láti ọ̀dọ̀ yín náà tí wọ́n ń gbé fún wa ń bí báyìí ó tó ṣẹ̀yìn yín inú mi dùn gan-an mo dúpẹ́ oore tẹ́ ti ń ṣe fún wa láti tẹ́ẹ̀dẹ̀ fìgbà kankan padà lẹ́yìn wa ẹ try o ọkùnrin ládàá dúpẹ́ lọ́wọ́ yín gidigidi but Mr. gbadegesin there is a big but. but. bẹ́ẹ̀ ni kò dùn mọ́ èmi pé ẹ fẹ́ fibẹ̀ yẹn sílẹ̀ torí pé <laughs> èèyàn ló wà lẹ́yìn ọ̀rọ̀ lóró fi ń dùn tí ẹ bá ti lọ sí ìdẹ kúrò mẹ ta ni àwa fẹ́ fojú jọ ẹ mọ̀ pé tẹ bá ti kúrò gbam omi tán lẹ́yìn ẹja ti wà nìyẹn làbádáran lówó bá ní wọlé mọ́ ààrẹ ta fojú jọ. bàjẹ́ máa ṣe nígbà tètè ẹ ní ìdá ti dúpẹ́ lọ́wọ́ torí ẹ̀yin gangan fúnni fúnni nìyí ẹni tó bá dẹ̀ ń fúnni ó máa rí gbà ajá máa kì í ṣèyàn bẹ́ẹ̀ rárá gbogbo àti bọ̀rọ̀ débi gbẹ́rù bá in fact ní tó bọ́lá yà mí délé ni mo pè mí bẹ́ẹ̀ lọ ni ṣe é rí sá that is even the reason why I'm here. wọ́n ṣe sọ kind of reshuffle ọ̀dọ̀ wa. ẹ reshuffle. làdá tí ń nà ẹ wo ají ṣe bí ọ̀rẹ́ là o ọ̀yọ́ ò lè ṣe bí bàbá ẹnìkan mi ò rò pé ẹnìkan tó wà tó lè tó lè bá wa dán nǹkan tẹ́ni dánwó ẹ̀. jama Port Harcourt lẹ́ẹ̀bí làwọn náà wà àti kúrò Nàìjíríà my jama as usual ẹ má gbàgbé wa. ẹ̀yin náà ẹ má gbàgbé wa. gbàgbé yín sá. ah uh, Miss Fumi Davis Miss Fumi Davis. gbọ́fẹ̀ẹ́ bí wọ́n ṣe sọ yìí ẹni pẹ̀lú mọ́tò. èmi ni mo sọ bẹ́ẹ̀ ẹ̀ ní pẹ́ tẹ́ máa fi lo mọ́tò. that's my German I trust him. wọ́n lè sọ yẹn. so sà wọ́n ti ṣàṣeyín fún mi dáadáa wọ́n ní pé náìsì kan èmi tẹ̀lé owó yìí mo náìsì gan ọmọ dáadáa ni mí ẹ̀ máa gbádùn mi sà tí mọ̀ tó máa mú kúrò mi ò lè kúrò lọ́dọ̀ mi lọ́wọ́ ọ̀fọ̀ ìwọ sá ṣe bí wọ́n ṣe ròyìn ẹ máa ríran wò. Kúnlẹ̀ sọ point tó dé gangan fún mi ń sìn bó ló dé gangan. irọ́ o irọ́ o ok point tó ló dé yẹn wo wájú orí ilé epo kí lórúkọ ilé epo torí yẹn exactly now tó bá wá dé ẹ̀gbẹ́ wàá wá yíyà sí ọwọ́ left ẹ sórí tó bá ti yà sí left yẹn igi kan wà ń bẹ wèrè kan máa ń jókòó síbẹ̀ always ó wà ń bẹ very good má bàa sọ̀rọ̀ don't even ask anybody again just be coming straight tó bá ti yà sí left yẹn straight ó ti yà good Office kan wà tó ga gògòrò báyìí wàá black gate black no no black irọ́ kò tí ì débi black red red ni tí wọ́n sọ yẹn sùn síwájú black black gate tó bá ti horn horn gate báyìí máa ṣílẹ̀kùn á ṣí gate iron gate báyìí very good aha máa wọlé bọ̀ very good o lè park síbẹ̀ ẹ̀rọ ibi tó dé yẹn gangan park èmi mo wà lọ́ọ̀kan tí mò ń pè é yìí aha. Very good. ti get in bíbá. ah sir ó wà stressful o this is my first time i've come to this area so mo find it difficult to come. Eh, ní bẹ́ẹ̀mi ṣe júwe fún ẹ tẹ́lẹ̀ ló ṣe ń bọ̀ ní kó tó di pé mo pè é Oh, o kò yẹ kó find it difficult. ah ó wà easy mo kàn gate it? bẹ́ẹ̀ ṣe sọ fún mi báyìí tí mo make turn báyìí kàn fún mo locate easy lè sir. I wọn dùn sà bí mo she ń lọ náà ni mo rí kọ́ yín mo lọ i'm about to go to office mo kàn rí kọ́ yín ni wọ́n ní kọ́ important mi sáré pé kẹ́ wá nílé fún mi pé kí n wá lọ́wọ́ àpọ̀ ọ̀nà lè. àmì ó wà important. sórí nǹkan tí mo pè é fún kò kò fi bẹ́ẹ̀ lé náà ẹ̀ tó depend lé àǹgò tí wọn náà bá gbà wọ̀. mo mo mọ̀ ń pa relationship wa àti ẹni náà ó mo mọ̀ much you understand o mo fẹ́ bẹ́ẹ̀ ní ẹ̀bẹ̀ kan. kúnlẹ̀ mo fẹ́ bẹ́ẹ̀ ní ẹ̀bẹ̀ kan sórí ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ náà ni pé whatever tẹ́ ẹ bá máa ṣe pọ̀ however deep ni relationship yìí mi ò fẹ́ kí ìfàyàlú àyà kó tí ì ṣẹlẹ̀ láàrin yín láàrin ẹ̀yin méjèèjì until tẹ́ bá ṣe wedding tí ẹ bá wá jẹ́ kó ṣe bẹ́ẹ̀ dẹ́ pé eh, after wedding let uh, let ṣẹ̀ṣẹ̀ ní àjọṣepọ̀ inú mi á dùn gan-an and I will cherish you for life. ó ní reason o tó èmi ni ọ̀rọ̀ yẹn yẹ. alright. Um, daddy. Yeah. and if you keep to that promise only if you keep to that promise oh you will enjoy for life. ṣé wàá rí nǹkan tí mo sọ yẹn kò wá lásán o. ṣé báyìí. kúnlẹ̀ tiẹ̀ ni o. dadi dadi dadi ẹ má wọrí ah, dadi ṣé ẹ mọ̀ pé ẹ̀yin àgbàlagbà náà lè máa ń fa lóore pé oúnjẹ tí wọ́n máa jẹ dálẹ́ ìyẹn gbọ́dọ̀ máa jíjẹ i love Enitan so much mo really love Enitan gan so gbogbo nǹkan tẹ́ sọ yìí i will keep to it ṣé ti ń sà torí náà fẹ́ kí wedding wa dùn kò láàrin but eléyìí tẹ́ wá gbé fún mi dadi ah bí bàbá lè ṣe jẹ́ sí mi ẹ̀ ń ṣọ̀gá mi mọ́ sà ẹ má wọrí i will keep to it sà. kúnlẹ̀ mo tó ẹ fún ní nǹkan àbẹ̀wò. bẹ́ẹ̀ ni sà. lóòrè tán ti ẹni ìwọ ṣáà lè sọ pé nǹkan tèmi sọ fún ẹ ó di mímú ṣe. okay sir then èmi náà ti dá lójú pé i will i will keep to your promise sir. if you keep to this promise i will cherish you for life. alright sir. you my boy now. alright. ẹ ṣe dandi. okay ẹ jẹ́ ìtẹ̀ máa lọ lọ́fíìsì mi ṣe ní one or two three five ṣe ṣe. Oh, oh okay alright. ọkọ̀ fi. mami ṣe mọ ẹni tó dúró yìí mo mọ̀ pé ẹ lè mọ̀ ṣé ní gbogbo bẹ́ẹ̀ ṣe máa ń yọ wá sí yàrá mi ìgbà wọn máa mú ìyàwó ẹ̀ wálé ìgbà wọn ìyàwó ẹ̀ máa dé ìyàwó mi tẹ̀ ń sọ náà rèé òun tí mo wálé yìí. ṣé pé ìyàwó mi ni àwọn ah, ọlọ́run àṣírí ọ̀rẹ́ máa dì á. ọmọge lọ sọ́jà bàbá ẹ̀ ló yọ nígbà tí bàbá ẹ̀ gan fẹ́ yàn kò jẹran kẹran. ọmọ àjànàkú kan kì í yára ọmọ tẹkùn bá bí ẹkùn ló máa jọ. bẹ́ẹ̀ni wo ilé ló wà o fúlẹ̀ àtòbí aṣọ olóyìnbó bó bá ṣe wọn ẹni kò ṣe ṣùwárí mi tó ń wò yìí èmi ò ní àyà ọmọ ọmọ bíbí inú mi ni màá ní torí jọ́tọ̀ ọmọ mi ti mú ẹ wá ìsìn òtítọ́ ọmọ bíbí mi wájú ọmọ mi obìnrin náà ló mọ́kọ wálé ìjọ náà lọ́mọ mi ọkùnrin ti lé kan ilé ọkọ mi ti jẹ́ mi ó ṣe ọkọ mi <laughs> ọkọ mi ọmọ arówó lò bí òyìnbó ọmọ arúbí ẹkẹ́gbọ̀n gbọ̀ngbọ̀n ọmọ àjànàkú tí agbẹ́fì lẹ́ẹ̀dì eré mojú eré òbá bẹ́ẹ̀ lọ babaláwo sáà arìngbẹ̀rẹ̀ bí ẹni ẹ̀gbẹ́ ń dùn ẹ̀gbẹ́ òdo olùṣe èèyàn ní ìwé kí ṣé inú mi ṣẹ̀ṣẹ̀ dùn ni. fọlákẹ́mi fọlákẹ́mi. yes mommy. àìwọ kẹ <laughs> ohun tí mo rí ò rí. oògùn. Ah, ah, ah. ẹ ká san o àwẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ nìyẹn. màámi sẹ́rí ṣé wọ́n ní pé ká ẹ pè wá. sẹ́rí sẹ́rí ẹ. ẹ ṣe ìwà ẹ a máa jágòjì fún ọ ni pé ó ṣẹ̀ṣẹ̀ pẹ́ nítorí ó máa jẹ́ kò ti stop ẹ kò ṣe ń gọ̀gọ̀ o bọ́ tí ń ṣe tiwọn nìyẹn ó máa tó mọ́ ọ̀rọ̀ náà lára àfi bí orogún ni wọ́n ti ń ṣe bóyá nígbà tí ọ̀tẹ̀ tí wàá wà àárín wa ìsìn ìwọ ló máa parí ẹ̀ fún wọn ẹ̀lẹ́ ọkọ kí ló fẹ́ yẹ wo kò tiẹ̀ ti ẹ̀fọ́ tí mo rò tí mo ti da irú sí pẹ̀lẹ́dẹ́. màá tó fẹ́lẹ́ ní etí sí i nígbà tó bá wá délé tó máa máa ṣèké nìyẹn nìyẹn. ma bá mú lọ sí ojú mi nígbà tó ní nínú ilé hmm. 또 어. ẹ má dì í ta wa now sori mo di ojú mi sìn kí n tó la ojú mi ìta everybody. Ah, ah, ah, eh, ẹ má dáhùn ṣé bẹ́ẹ̀ mi ni mo invite yín kí wọ́n bá mi mark birthday mi so ẹ jọ ẹ dúró ṣe ti gbọ́ bá ṣe máa ṣe ń lè wa nìyẹn ẹ ti gbọ́ ẹ mò ń bọ̀. ṣé orí ẹ pé ṣá. kí ló ṣe orí ẹ. no just tell me ṣé orí ẹ pé nítorí sí àwọn wèrè àwọn wèrè àwọn olùsí tó kó wá sínú ilé bíbá yìí. kúnlé kúnlé ṣọ́ ara ẹ gidi gan kúnlé ṣọ́ ara ẹ ọlọ́run ní bá nǹkan ẹ̀yẹ ẹ jẹ́ o ẹ̀yin ladies ẹ wò ẹ máa jọ lọ. oya before the count of three gbogbo yín báyìí gbogbo yín wèrè mi fẹ́ rí mọ́ one two tọ́ni ẹ má lọ kúnlé

Ah, ah, ah, mo lé àwọn ọ̀rẹ́ mi wọ́n síta kúnlẹ̀ ṣọ́ ara nínú ilé yìí. ṣọ́ ara ẹ̀ kúnlẹ̀ ṣọ́ ara ẹ̀ kọ́ lọ́n kó ṣu ẹ̀ ṣọ́ ara ẹ̀ kọ́ lọ́n kó ṣu ẹ̀ ẹ̀ wà gbà mí kẹ́lẹ́ ní ọjọ́ òbí mi ó wá lé gbogbo àwọn ọ̀rẹ́ mi ó mú wọn lé wọn síta ẹjú ẹ̀kọ́ kó lè dùn mí fún ẹ ńgbà tó pé o ṣe nǹkan o ṣe bẹ́ẹ̀ dè rí o ṣe nǹkan tó máa múnú ẹ dùn rí ṣàṣọ ara ẹ o má dẹ̀ ní mi lára nínú ilé yìí o má ní mi lára o kúnlẹ̀ má ní mi lára nínú ilé yìí o má ní mi lára bí mo yẹ sọ fún ẹ̀yàn ah èmi mo ní kó má ṣe nǹkan dùn lọ́jọ́ ayé ẹ̀ ni ó ṣe wá jẹ́ pọ́jọ́ òbí tèmi ló wá mú kókó ló mú kókó ló láwọn ọ̀rẹ́ mi síta. kí ló dé. ìyá kúnlé kúnlé ni o ìyá kúnlé kúnlé ni ẹ bá mi kìlọ̀ fún kúnlé o tẹ bá mọ ibi tẹ ti máa ń pe kúnlé tó ti máa ń gbọ́ tẹ ti máa ń bá sọ̀rọ̀ tó ti máa ń gbọ́ ẹjọ́ tó yọ lẹ́ bá mi pè ẹ bá mi sọ fún o ah, ah, ṣé kúnlé máa sọ pé òun ò mọ̀ pé ní ni birthday mi ni ó dẹ̀ dé first of all ó pa music ẹlẹ́ẹ̀kejì ó mú gba ọ̀rẹ́ mi ó lé wọn síta ẹ bá mi sọ fún kó má ní mi lára ọ̀rẹ́ ò dẹ̀ lè dùn mí torí àtijọ́ tí mo ti mọ̀ mi rò pé ó ṣe bẹ́ẹ̀ dè rí nínú ilé yìí nítorí inú ẹ̀ ò dùn rí so ìgbà tí inú ẹ̀ ò dẹ̀ tún dè ò lè ṣe bẹ́ẹ̀ dè tí ò kúnlẹ̀ wá tẹ́ etí ẹ̀ sílẹ̀ kò gbọ́ báyìí tí ò bá ti fẹ́ kí ọlọ́run kó bà ẹ́ nínú jẹ́ ní ọjọ́ nǹkan ẹ̀yẹ ẹ kúnlẹ̀ má bà mí nínú jẹ́ lọ́jọ́ nǹkan ẹ̀yẹ mi má dẹ̀ bọ́ ọjọ́ ẹ̀yẹ mi jẹ́ má bà ọjọ́ ẹ̀yẹ mi jẹ́ o mi ò sọ ju yẹn lọ. owó náà ò bá ti fi ilẹ̀ pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ ìnílọ́jọ́ ọ̀bí ẹ̀. ìfisílẹ̀ ṣùgbọ́n màmí ní kí n fi ẹ sílẹ̀ màmí kí n fi sílẹ̀ ṣe orí àwọn wèrè tí mo lé jáde lọ́pọ̀ wọn wọlé padà màmí ti ní kí n fi ẹ sílẹ̀. ẹ gbọ́. mr mickey mount. Ah! fọlákẹ́mi kí ló ń ṣe ẹ ẹ̀gbọ́n ẹ lẹ̀gbọ́n ẹ ṣé o mọ ọdún tó fi jù ẹ lọ mi ò dẹ̀ fi ẹ rẹ̀ ah, kí ló dé galigali ẹ ń pọ̀ jù ẹ eh, màmí ṣé ṣé kúnlé máa sọ pé òun òun mọ̀ pé ní ní birthday mi ni ó wọlé ó pa music ó tún mú gbọ́ àwọn ọ̀rẹ́ mi ó lé wọn síta ah, ah, ṣé èmi mo ní kó má ṣọjọ́ bí ni ah, ọjọ́ bí tèmi lélẹ̀ kó jẹ́ kí n enjoy ara mi tóun bá fẹ́ enjoy ara rẹ kó jẹ́ kí mi enjoy life mi eh, little time tí mo ní láti enjoy life mi kó jẹ́ kí n enjoy ẹ̀. ó ní ẹ lára ó káriwo jọ sílé èmi gan fẹ́ sùn mi ò lè sùn kí ló dé ó dẹ̀ ṣe bí ọmọ tí ò gbá wájú skul kọjá àfi bí ọmọ aláta ọmọ aláta mi gan ó responsible jù ẹ lọ kí ló ṣe ẹ tí ò ṣe nìkan rí kó lọ ṣe wọ kó jẹ́ kí ìbejì wọ̀ sí ẹnu ó ti pọ̀ jù kí ló dé òṣòjọ́ bí ṣé mi ò pọ́jọ́ bí rí mi ò pé ọjọ́ kan rí tí wọ́n bí mi tàbí wọ́n nìkan ló kọ́kọ́ gbọ́gbọ́ lọ́jọ́ ẹ̀ kọ́kọ́ ló lè kàn sí ni ah, ah. Hmm, ṣọ́ ara ẹ gidigidi ṣọ́ ara ẹ bí ṣe ń sọ fún ẹ yẹn o ṣọ́ ara ẹ o dẹ̀ ti múnú bí mi nítorí ìgbà tí o bá dun ẹ̀gbọ́n ẹ̀ nínú tèmi náà máa dùn gbogbo bó ṣe ṣe sí ìgbín ìnífẹ̀ẹ́ sí o mo kàn ń fi tikini gbé ni mo ṣe máa ń fọ̀rẹ̀rẹ̀ rẹ̀ lọ pé kó máa lọ kó má bínú yẹn ló ṣe é rí ṣe kó lè báyìí kémi àṣẹ ìjà irú kí ni gbogbo eléyìí gan wo jẹ́ kí sọ́kì kọ́ nǹkan tí dáàdì bẹ̀rẹ̀ sọ tó ń gbọ́ tí dáàdì wo bó ṣe láìké sí ló máa hate ẹ ó dà yín pé ẹnìtàn ah mi ò mọ pé mo ṣe rí ilé eléyìí o dáàdì mi ti sọ̀rọ̀ o ti promise wọn tó bá yẹ pé mo mọ̀ pé mo ṣe rí nìyí tẹ̀ ní wulẹ̀ wá sọ́dọ̀ ìrara just leave me alone. ẹnìtàn I said you should leave me alone what is it. Eh? ṣe ṣe bébì ni ẹni. ṣe bébì nǹkan dáàdi o kí ni nǹkan tó kí ni nǹkan tó fẹ́ gan kí ni nǹkan tó fẹ́ jẹ́ kí n ṣe fún wọn. wọn wọn lọ òfẹ rí kúlẹ òfẹ rí kúlẹ kí ló sùkú tó fẹ́ kí n ṣe fún wọn ẹmu mo lọbẹ kò dé sí nǹkan tó lè ṣe fún mi after all mo ní life láti live I have my own life to live ṣé just one minute. my dear kí ni nǹkan tó ṣẹlẹ̀. talk to your daughter mi ò fẹ́ rí òun àti Kúnlé mọ́ ọjọ́ tí n bá dẹ̀ ti rí wọn pọ̀ i will give you her and Kunle trouble double double trouble oh you will see the other oh you will see the other side of me warn her. but sweetheart mi fẹ́ understand yín mọ́ wá kí ni nǹkan tó ṣẹlẹ̀ ẹ̀dùnú kí ni nǹkan tí Kúnlé ṣe fún yín kí ni nǹkan tí Kúnlé ṣe fún yín gan-an ẹ sọ náà because mo ti ń béèrè lọ́wọ́ in time to that number ẹ̀ ẹ̀ zone kan báyìí lọ́mọkùnrin ẹ̀ ṣe fún yín ah, our daughter is old enough to have I mean to have to have children Papa. not child not talk of getting married at this age and then this stop ẹ kí ni nǹkan tó ṣẹlẹ̀ kí ló mọ ìṣe fún yín náà. You think so? Yes, I know so. You know so? I know so. Okay. Oh, I do. I do. Because ìgbà tẹ́yìn fẹ́ fẹ́ mi kò sẹ́ni tó decide for you why do you want to decide for your daughter? Ah, kálẹ̀ ẹ̀ka wẹ́n is a different ball game ẹ̀ka wẹ́n for crying out loud ní time ta wẹ́n fún ma decide for ọmọ náà ti jẹ́ ẹ̀kọ́ lọ ẹ lè bí ọmọ méjì náírà ìrìnàjò kan mi ò lè bí jọ ẹ̀kọ́ lọ́mọ ẹ jọ ẹ jọ mi ò lè bí jọ ẹ̀kọ́ láàrin ẹ̀kọ́ ẹ jọ ẹ bẹ ẹ bẹ ẹ lọ́kọ̀ọ́ náà sókè fún mi ẹ jọ tó lọ́ọ́ mi fẹ́ ọmọ mi kí ló dé náà kí ló dé ẹ lè jẹ́ kọ́ ẹ lè jẹ́ kọ́ gbádùn ẹ jẹ́ kọ́ gbádùn ṣé lọ́wọ́ ọ̀bí ṣe pọ̀ ẹ lè fẹ́ ilé tẹ̀lẹ̀ ẹ̀ sọ ẹ lẹ́ẹ̀kí kúlẹ̀ tẹ̀lẹ̀. What you cannot explain all of a sudden kí change kò dé ẹ kò bẹ̀rẹ̀ sí ní ṣe pé kíní kan kíní kan kọ́ kọ́ wà nínú ẹ̀jẹ̀ láti bí kọ́kọ́ ọ̀rọ̀ ẹ̀ ló fẹ́ because you don't like him ah ó ga o. mother and daughter two left legs animals irú rọ̀ǹbọ̀rùn tèmi yé mi o kò gbọ́dọ̀ rí kúnlé mọ́ yes tòwẹ́jú lẹ́rù ń bà tòwẹ́jú lẹ́rù ń bà. bóò nìkan àkọjọ mẹ́ta rẹrìn ojú yìí ló ń dán yìí ọlọ́mi ìtọ́jú yìí olókòkò gbani gbani wá ọmọ sílé. àwọn ọ̀pàdé ẹ ọ̀pàdé mọ́tò rẹ̀ ní ìsinmi. Ah, mi ò pàdé ẹ o ah, o èmi náà ti pè pè pé mo ti pè gba àwọn nọ́mbàs ẹ kò lọ switch off ní gbogbo wọn sọ. Ah, iṣẹ́ sáfíìsì nù olówó fowó rarọ́ gbogbo ẹ̀ bí ṣe máa rí nu ẹ̀ máa pè wọ́n kàn ní lọ èbó ni tọ̀tọ̀tọ̀ èbó wọ́n mọ̀ sọ kíní kọ́lọ́ sànù wa ni ńlẹ́. kí la máa wá ṣe báyìí nǹkan tí mo dẹ̀ fẹ́ rí fún wa very important. ẹ ẹ ẹ ní bínú ni ẹ ò ní bínú ni sàrà àbọ̀ lélẹ́yìí. Oh, <coughs> ọ̀rẹ́ mi ni ìkọ́ lára àwọn tajọ sef náà ni. ó kọ rẹ̀. kejì ni sà. àbọ̀rẹ́ ah, ah, ah, ni kejì àti ẹni gbogbo yín báyìí dẹ lọ sáà nǹkan náà yóò gbóyìn ọmọ bẹ̀rẹ̀ lára gbogbo yín kí tápá yẹn nàmbá kọ́ yìí <laughs> ah, kejì kejì ẹ ǹlẹ́ ẹ ǹlẹ́ jàre. Ah, bàbá ọlọ́gbà ẹ wo ẹjọ́ nítorí ọlọ́run tó bá dé ẹ sọ fún pé mo ní kó kàn mí lára ní kíákíákíá ṣẹgbọ́n ó wà very important ṣẹgbọ́n ẹ ṣe. kejì kejì kejì kejì ẹ jọ ṣe bọ̀ ṣe bọ̀ rárá ẹ lẹ́wọ̀ kejì kejì ọ̀dà ọ̀dà rárá o. Hello. lẹ́ o má ti jẹ sáfìsì olóòsì oh, ọ̀láyà ebi sí ògùn ló ń ṣe àwa fi ògùn sakara fún ọ wa ń sá ọ̀ ń sáàkì. ẹ kò tó bẹ̀rù ibi tẹgbà wáyé lágbà ni. ẹ n gbọ́dọ̀ mọgbà bíi wa. bó o ni. sókè lọ ń dùn. bá a mú. òkìní máa ń ṣe ọ báyìí ah efi kúkú pọ̀ fọ́ gbogbo ẹnu ẹ papọ̀ àdéhùn bá mú kínní ìbọn kábọ̀ ní ìsìn ní ìbò débì náà lọ sáré kó àpò sí ìrìn ni. owó pàtì gbogbo tó bàjẹ́ lára mọ́tò ní afẹ́fẹ́ tó ṣe brain box brain tó kọ́fà rẹ̀ tó wá sálẹ̀ ó ti dógùn gbogbo ìlànà change ó ti bayi, ẹ̀jẹ̀ ọjọ́ máa jẹ́ kí ní ìjọ létí yóò ti bàtí ẹ̀jẹ̀ pátápátá brain box fáànù ní bẹ́lábẹ́ blade nsàlẹ̀ ṣé ìbílẹ̀ lọ ń parọ́ fún báyìí gbogbo tó ń ká fún pátápátá mò ń gbọ́ mélòó gan ló bàjẹ́ nù mọ́tò mélòó ló bàjẹ́ ṣé kájọ dé ọ̀dọ̀ ọmọ yìí gbogbo tó báyìí kọ̀ọ̀rọ̀ àkẹ́kẹ́ nínú gbogbo tó kálẹ̀ ó sì kú ẹ̀fọn jẹbẹjẹbẹ bá a mú tèmi bàmídẹ́mídẹ́ orí ẹ bàjẹ́ wo ẹ ń wa mẹkáníìkì mi fọ́gá sọ́nà kékeré ah. gbogbo bíi ọwọ́ mi náà ẹ wú ẹ lómi fún ẹ ọkọ̀ òun gángan lọ́mọ sí mo ní mẹkáníìkì tó lè sọkọ̀ ojú omi tí mo wá fún gàdé ọmọ sí ẹ mú kíní yàrá ọlọ́dọ̀ ọdọ òsì ibi okó sí ni ọyẹ wò wọ́n yẹ bòmí wò ibi tó okó sí lọ́gbẹ̀ lọ́wọ́. <laughs> ọba ìjà sí i. idiot nonsense o tún kọ ojú kan náà. Ah! o tún kọyìn sí mi ọkọjú igi dúdú kọjú gbósokún sáàbù kí ni wájà rẹ ọdọ ọdọ òsì ẹyọ kan gbàgbé gbogbo fìkan sí fìkan sí fìkan sí. Ah, ah, ah, gbogbo ohun tó ti bàjẹ́ tó ti dógùn ayọ̀ kúrò ń bẹ́ẹ̀ páìpù kan tó wà mẹ́ẹ̀ tó máa ń mú kinní wọlé báyìí tí máa fa báyìí ó ti bó náà ti gé ó ti gé sí méjì òun ló jẹ́ kó sọ̀sọ́ ilẹ̀ gbogbo lápárò. ìwọ náà ó sì nà síra rẹ ó nà síra rẹ láwọn bára rẹ lọ gbogbo. <laughs> ọmọ ọlọ́gọ́. ó rarun òsì ìmọ̀ tí ń ṣe inú mọ́tò ó lè ṣe tírélà ni èyí ọwọ́ àrùn ọwọ́ agbani kọ́ ọmọ wa gélé yìí àwọ̀ báyìí ó ṣe rí àwa wa gọ̀ ni àmọ́ àtìlẹ́gùn fàájì ọmọ wọlé wọn ti ṣe katapila gan àmọ́ pé ọyẹ wọn máa tún mọ́tò ọ̀kàtì àmọ́ láyè ni àwọn ti pinni wọn bá tu dọ́tù wa nítorí àwọn ọmọ wọn ò ti mọ tún mọ́tò ṣe sí wọn ò tọ́jú mọ́tò tó di mọ́tò ṣe sí kí ni mò ń sọ fọ́gà kí ni èdè èso ajayi yé ìbò gan bá kọ́lé ní ìsìn tó fi fúláwà sí. ariwo kẹ́míkà ni ó tún pa. bó o ní bàbá ọlọ́gbà. Mm, lẹ́wọ̀ tó kí ọ. o èmi ní sọ fún yín pé mo fẹ́ máa lọ bí mo sọ. ọ lọ rí ọbọ yìí àjùmọ̀ àyùbọ̀ báyìí lọ́wọ́ ń yẹnu ìkó èkejì lọ́nà kò sí ní tí ó mọ̀ láyọ̀ lóde o ọba ń sọ fún mi pé títí ìparí òṣèlú náà yọjú sí iṣẹ́ gbomi mú ní ìrìn o owó mọ́tò wa ń kọ́. owó. owó mọ́tò. Ah, kò sí nǹkan lómi láàárọ̀ yìí o kò sí nǹkan lómi láàárọ̀ yìí o mo fẹ́ lágbára ẹ̀ dírásì sí láwa o nǹkan dírá yìí sáyé ṣe kàn ní ìdí iṣẹ́ ìyá mọ́ni lọ́lọ́lẹ̀. owó tí mẹ́kò wá fún ọ láàárọ̀ yìí kọ́. Ah, kíní yìí nídìí ọ́ìlì ó yẹ ká fi ọ́ìlì sí nǹkan lè ọ́ìlì. ewu ń tèmi pẹ̀lú ọ́ìlì àbẹ́pọ̀ mo ní owó tí ọ̀gá mẹ́kò fún ọ láàárọ̀ yìí kọ́. mẹ́kò owó ah, ṣé mi no no no no owó kẹ. bàbá ológbà bó tiẹ̀ bẹ̀rù ọ bó bẹ̀rù mi kò yẹ kó bẹ̀rù ọlọ́run. àìwọ kọ́ sọ fún mi kí n bẹ̀rù ọlọ́run mo bẹ̀rù ọlọ́run tẹ́lẹ̀ mo ti kírun lára ìgbà mo jì. kí ni sọ́ba yìí. kí ni bókun ìfẹ́ bá i já kò mọ̀ sí nípa tí ó sùn. kọjá bàbá dákun jájáre. bókun bá mi kí ni sọ́ba yìí. wa e bọ̀ e jẹun mu jàbí. kí ni sọ́ba yìí. báwo. e kẹsẹ̀ bọ̀ kí ni sọ báyìí náà bọ́yá lọ bí jáde ewu lo sọ. tó bá sọ pé o ya wèrè ni kó sọ fún pé o ya wèrè ju wèrè lọ láàárọ̀ yìí yípo ọ̀gá sí ọ ìdùn ìdùn wọn mọ̀ kó gbowó. kí ni wo kí ni kí ni sọ báyìí tó ti oníṣẹ́ mi tọ́fẹ́ fún mi ni. kẹ́yìn àtúntúgbù máa wù ẹlòmí àtọ́ wá bójú ẹ̀. lẹ́kọ̀ọ́ra bàbá ẹ̀ lójú ọ. bẹ́ẹ̀ ni o òun sọ bẹ́ẹ̀ ni lábẹ́ ìlú mi ò ní ìfẹ́ rárá mi ṣàdáyé kúnlé ó ṣe ọkọ mi ó kú ìtọ́jú mi o ọmọ àtọ́jú wọ̀ ni wàá rọ́mọ rí tọ́jú ọkùnrin abalẹ̀ òkè báyìí lẹ́yẹ ń fọwọ́. wáyé asán ò ní wáyé wáwòrán ò ní pòfo agbára ọlọ́run ìyàwó alálùbáríkà ọlọ́run àbámi gbogbo ẹ̀ ọmọ ọkùnrin àbúrò obìnrin àbíyè tèmi náà máa máa báyìí ìjọ báyìí máa máa kẹsẹ̀ yìí ẹ ṣeun délẹ̀. àbáwọ̀ níjọ kẹ́ mọ́ mi fún tọ́jọ́ mẹ́ta ò wá wá sábì bàyá mi. nǹkan kan wà téèyàn lè fẹ̀lú gbá nínú rẹsì. jákunlẹ̀. bẹ́ẹ̀ wọlé o náà. bó ti bá ń sọ̀rọ̀ sí ẹni mo tún dé ẹ̀yìn ẹ̀wò jọ̀kẹ́ ẹ̀wà búrò mi bó ṣe múra ẹ̀wà aṣọ ẹ̀ tó ṣílẹ̀ sẹ́yìn tó yẹ kó múra bẹ́ẹ̀ ẹ̀ máa mi. tó ń sọ lọ́run á bá wa kó sí inú ọba láìpadà lọ́lọ́run ọba ìpadà. change mo ti gbọ́ tó bá wù kó ń gbọ́ tó bá wù kó máa gbà ẹ̀wò mọ́mì mi fẹ́ wọlé lọ́jọ́. ó ṣe To join any company yìí ẹ promise that I'm ẹ máa full support ẹ dẹ̀ ṣe really appreciate ẹ ẹ ṣe nǹkan yorùbá bọ̀ ó ní ẹni tó ṣojú kò dàbí ẹni tó ṣẹ̀yìn pẹ̀lú pé bẹ́ẹ̀ ṣe sọ fún dáàdì pé ẹ máa ṣe tó máa ń pẹ́ lómìn ni ọkọ̀ máa rí mi pé tí n ṣe kéré yìí wọn ní count me as i <laughs> understand but ẹ wò wípé mi jẹ́ ọmọ kékeré ẹ̀dẹ̀ gbárùkù mo really appreciate ẹ ẹ wọ́n òwe ti ṣe nǹkan mẹ́ta kan fún mi tí ẹ mọ̀ pé nǹkan ńlá ni ẹ mọ̀ wípé mi ń kà ẹ ṣe fún mi èmi tẹ ṣe fún mo mọ̀ nǹkan tẹ ṣe mi dẹ̀ appreciate ẹ irú ìgbà tí ẹ sọ fún dáàdì wípé ẹ máa support mi ẹ ṣe yẹn ìjọ tí mi ṣe birthday èmi gan tó jọmọ lọ́jọ́ bí mi ìrántí yé <laughs> tẹ̀lé jẹ́ kí mi gan mọ̀ pé ẹni ìtàn o ẹni lọ́jọ́ bí ẹ o ẹ ṣe gan lẹ́yìn tí ẹ ṣe rò bí ẹni pé nǹkan tẹ ṣe fún mi bóyá kékeré ni àmọ́ lójú tèmi kì í ṣe nǹkan kékeré nǹkan ńlá ni tí mi ní gbàgbé láyé àmọ́ mo really appreciate it thank you so much ẹ ṣe gan ẹ ṣe gan ètò wa jẹ ètò ṣe kíní jù náà ẹ fún mi ní greeting card kan ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ẹ̀yin <laughs> ẹ mọ̀ wípé mo love ẹ̀ gan because àwọn words tí mi ń kà náà ẹ̀ really nice it make sense tí bá dẹ̀ ṣe kà inú mi máa ń dùn wípé mo ní irú ẹ̀yìn èèyàn báyìí lọ́dọ̀ mi ẹ ṣe gan mo go through record um, àwọn um, end of the year party tó ti máa ń ṣe tẹ́lẹ̀ mo á rí wípé tó dàbẹ̀ ni pé a ní láti put more effort lórí nǹkan yẹn lè wà ó lè unique and understand ká ṣe kó dáa ju tẹ́tí ń ṣe sẹ́yìn wa lọ ẹ mọ̀ wípé daddy now wọn ò sí around by the time tó bá máa padà dé tọ́lọ́ ń bá káwọn yẹ pé kí wọ́n bá wa ṣe báyìí yẹn mo fẹ́ kí wọ́n rí nǹkan tá a fẹ́ ṣe kó yàtọ̀ sí tó ti ń ṣe tẹ́lẹ̀ mi ò fi ẹ understand nǹkan tí mo mean ṣe mo pé yorùbá bọ̀ wọ́n ní ajá sẹ́yìn ló mọ owó rẹ̀ sẹ́yìn lẹ̀ mo fẹ́ kọ́ mọ́ ìgbé àwa gan a lè ṣèjà wọn lọ so mo need opinion yín hmm, nǹkan tí bá suggest mo fẹ́ kí <laughs> àjọ òru no mi ní fi ọkùnrin ṣe àkọ́kọ́ ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ sista yẹmi kí lè rí sí. okay thank you madam well tẹ́ bá buy opinion mi o hmm, ṣe n every year a máa calendar but mo fẹ́ jẹ́ kí year yìí kó wà different kó wà unique ẹ mọ̀ tá she to ba tó bá bold tá fi gbogbo picture our staffs sínú ẹ̀ mo mọ̀ pé dáàdi máa appreciate ẹ̀ àbí kí ni feel that's my own idea tẹ́ bá máa bá ẹ̀ yeah you have a point uh, secretary I ẹjọ note. Um, admin, supervisor. um, okay nǹkan tẹ́mi rò pé ká tún ṣe ni pé bóyá ká ṣe bíi musical concert bóyá ká organize àwọn musician kọ́ eh, wá perform maybe two phase band ẹ mọ̀ with that it's gonna make it a unique one ṣé sure, ẹ understand what mo um, uh, hey, marketing manager. Well, thank you, madam. From my own opinion and due to my own experience, then iṣẹ́ I would say be because advert wa poor. so my máa like ajẹ́ka step up lórí advert yẹn so kó wà on here we radio nìkan láti and you know while taban I mean while we are actually preparing for the musical concert ali lè fi òkò kan ká fi pẹyẹ you know ká máa prepare for musical concert well you know Kade, máa ṣe advert wa lọ here so at least that's gonna be another marketing strategy for us. The baby of the house Um, <laughs> ni nǹkan tẹ̀lé sí nǹkan tó um, Thank you very much, Ma, for giving me the opportunity to speak out what is in me. Uh, mo bá ní mo bá idea nǹkan tí marketing manager So, because adverts òun ló lè bring out nǹkan tí à ń ṣe ní company wa nípa pé kọ́ máa sọ̀rọ̀ lórí rédíò lórí tẹlifíṣàn òun làwọn èèyàn fi lè mọ̀ kó kí nǹkan báyìí náà produce ní company wa then mi bá tún sọ pé bóyá ká ṣe billboard bóyá ká place advert yẹn lórí board so that àwọn tó bá ń travel wọ́n máa máa rí wọ́n lọ ní wọ́n padà ní wọ́n lè tún máa mọ̀ nǹkan tí à ń ṣe so nǹkan tí mo ní nìyẹn máa you. Oh, Yorùbá bọ̀ wọ́n ní pé egun lá ní kẹyìn ìgbàlẹ̀. <laughs> Mr. Kunle, ẹ̀jọ̀ ẹ kà gbọ́ tí ń Um, Sincerely speaking, I really welcome the ideas of my colleagues, especially the marketing manager. Mo rò pé tàbá a ní enough láti fún ní publicity. Tàbá fún ní publicity máa jẹ́ kó wà unique and more efficient. So that is one own opinion about it. Thank you, thank you, thank you so much. Sherry, ẹ ti rí nǹkan tí mi sọ náà sí mo ń ṣe igi kan ṣó dágbò ṣe tó bá yẹ pé mi ò pè yín jókòó náà kí n gbọ́ pé báwo ni ti ń ṣe jẹ́ ṣé gbogbo nǹkan tí mi gbọ́ yìí màá lè gbọ́ all the same thank you so much i really appreciate gbogbo nǹkan tí ẹ sọ thank you um, marketing manager secretary and um, accountant ẹjọ ẹrí mi lọ́fíìsì kàlẹ́ tètè mọ́ ṣe yẹ yín thank you.

gbowó lọ rẹ̀. ẹ jà wuli. mọ̀mọ́ nà mí wá wẹ́ẹ́ wẹ́ẹ́ náà wẹ́ẹ́ náà mi ò wẹ́ẹ́ náà mi ò sọ fún mi. ẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àjàyè sọ̀rọ̀. ẹ gbowó lọ rẹ̀ síbi tẹ jẹ́. ẹ yà fẹ́ ọjọ́ ọjọ́ smart smart. slim slim smart ẹ máa pa máa yí ẹ máa pa kù. tí mo sọ fún wa náà nù wọ́n ti nà ní o. ẹ jà wuli ṣe rí ní tó ṣe ní pé ṣé àmàlùsọ wa pé mọ́tò ẹni tọ̀ ọ́ dáa pé ká gbé lọ fún bàbá yìí mà á dẹ̀ gbé débẹ̀ ẹ believe pé bàbá yìí lẹ́yìn ìgbà tó gba owó tán kò sí anything lára mọ́tò ó gbé wá ìgbà tẹ́ni táwọn fẹ́ jáde tó wá start mọ́tò mọ́tò òṣìṣẹ́ a tún wá gbé lọ fún tó wá ń ṣe wèrè so ìgbà tí ó wá nípa gbẹdẹ́wẹ̀ padà tí bàbá yẹn ń ṣe bí olórí burúkú a wá padà discover pé bàbá yìí àti bàbá lọ́gbà náà jọ ṣí àwọ̀ yẹn. irọ́ ni o. madame ẹ̀ wọ́n ló ṣẹlẹ̀ ọ̀gá jẹ́ kẹ́ mọ̀ pé olórí burúkú yìí ó gba ten thousand lọ́wọ́ ọ̀gá ó máa tàbá wèrè ìdẹ́rẹ́jọ fún un. bàbá lọ́gbà ẹ gbowó lọ bàbá yìí. ebi ògbówó lọrẹ o ọwọ́ mi rẹ o funfun náà lẹni. ọ kí ni ẹjọ pé ni ọdẹ one thousand naira gbà lọ́wọ́ mi ọdún ọlọ́ọ̀bá àlùbáríkà sí ẹjọ pé. o ò ní jèrè àṣẹ iṣẹ́ ẹ̀dọ́ dé sẹ́mi ta páàtì mọ́tò ni àbí mo ṣe mo ṣe sọ́ọ̀bù kọ́sá dẹ́tì bíi ọmọ ibo. ẹ gbowó lọ́wọ́. láíláí mi gbowó lọrẹ o. ṣẹ́ni tó wà lọ́wọ́ mi. ṣé ọ̀pẹ bẹ́ẹ̀tì. ẹrin mm, bẹ́ẹ̀tì ni wọ́n so mọ́ bẹ́ẹ̀tì. ṣé ọ̀pẹ bó ṣe lè kí n rin orí ẹ̀ kéré tó ogun ni ẹ wàá gba bẹ́líìtì nsìn ẹ wàá fi búra pé tó bá jẹ́ wípé òótọ́ lẹ̀ ń sọ o pé wọ́n parọ́ mọ́ yín ni o kóògùn fẹ́ jẹ yín wẹ̀ tọmọtọmọ láàrin gbọ́n méje. a ah, ẹ tún kọ́ ọmọ sí lẹ́yìn ni. in conjunction ni in conjunction ni torí ẹ̀ ń sọ̀rọ̀ sí wọ́n ń sọ̀rọ̀ ẹni pé ẹ̀ gbá ẹni pé ẹ̀ gbowó lọ́wọ́ wọn ọmọkùnrin náà sọ pé ẹ̀ gbowó lọ́wọ́ òun ẹ̀ dẹ̀ ń parọ́. ẹ ó fún mi one thousand. ó fún yín ní one thousand. one thousand náà ni ṣoṣoṣo wà nù. ṣé one thousand yẹn ò kì í ṣòwò ṣé ẹ̀tọ́ ni iṣẹ́ ó tọ́ síṣu ẹ̀kẹ́ gbà tó bá yá ẹ̀ níjọba ò dáa tó bá yá níjọba ò sunwọ̀n ilé láti kẹsàn-án ròde fa corruption lẹ́sẹ̀ yẹn náà ah, ah, owó àbẹ̀tẹ́lẹ̀ lẹ́gbà owó àbẹ̀tẹ́lẹ̀ lẹ́gbà ẹ̀yin gan owó gbogbo lóye kẹ́nà owó gbogbo lóye kẹ́nà. níbi ẹ̀kọ́ mo ti jẹ́ mo ti jẹ́ nǹkan tipẹ́. ẹ kí ni ẹyẹ kan tipẹ́ yín kobo yín wájú yín kobo yín lẹ́yìn kí ni mo nà yín léèdì sọ̀rọ̀ tí má nà yín wájú ńkọ́ máa ń nà yín wọlé tí gbogbo ẹ kò sínú pápátá tí gbogbo àṣà wọlé pápátá. Eh, ẹ ẹ sùn mọ láti ẹ máa ń tí èmi think èmi wò pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ pé ó yẹ ká bá wọn wí yẹn ká fọ̀rọ̀ tí wọ́n lẹ̀ fún chairman ká wọ́n farabalẹ̀ náà wá báyìí because ẹ bá fún wa ní ọ̀dà pé ká nà wọ́n ẹ̀wọ̀n wọn nílé ṣígẹ́ẹ̀tì mọ́ o because a máa nà wọ́n pa. slim má jà ṣe bẹ́ẹ̀ má jà ṣe bẹ́ẹ̀ ṣé ta bá ní olójú yóróyóró abara gbígbẹ yìí ẹ filẹ̀ máa handle ṣẹ gbọ́ ẹ jẹ́ kí màá ìmà lọ ẹ̀yin náà wọ́n fún yín lówó kẹ́ ẹ ṣiṣẹ́ ẹ ẹ ṣe ẹ wá dé mísìn wọ́n wá nà yín nígbà tẹ́ bá máa fi dọ́sítù sí mi pẹ̀lú tọ́nà yín ṣé owó tẹ́ máa ná sọ̀rọ̀ àyín ṣé owó ti kásẹ̀ ńlẹ̀ ẹ dábí lóhùn nǹkan tẹ́ bá ti mọ̀ pé ẹ lè ṣe ẹ wọ́n máa gbowó ẹ̀. wọ́n dá bọ́ta. ẹgbẹ́ ló ṣe lọ kí n ti yín kí n ti yín ẹ filẹ̀ tá ló bá ta yín dìde ta ló fẹ́ fà yín dìde. ẹ dìde jọ ẹ filẹ̀ jẹ má lù tó. àbẹ àbẹ kọ́ dìde. ẹ jẹ má dìde lọ. ẹ bá sì lọ. ẹ jẹ bá sì lọ. ẹ wá ẹ bá sì lọ ta ló rán yín olóyè padà síbí báyìí ta ló rán yín iṣẹ́. ọbẹ̀ ti géètì náà ní kí ni aṣọ́ládàradà òṣìkalẹ̀ àgbàyà àgbàmọ́dàrà míìkì ni míìkì ni bẹ́ẹ̀ ni wọ́n tó bá àpò àpò míìkì lẹ́ fi gbogbo ẹ̀ mú míìkì lẹ́ fi gbogbo ẹ̀ mú tẹ̀síẹ̀ mú tara lẹ́ mú tẹ̀lé ọ̀nà adáni kan la gbọ́pọ̀ ẹ̀ mú ìdíje bá jẹ́ bá jẹ́ àwọn máa máa máa wà níbi tí ó ti dá wà níbi tí ó ti dá àmì ẹgbẹ́ tuntun níjọ. kò tún mọ̀nà nù lé mọ́ kò tún mọ̀nà mọ́ kò sì lọ́nà lé níwọ <laughs> ṣé bó sọ wípé ọmọkùnrin yẹn ò fún ẹ lówó ni. ẹ ṣé owó wa ni one thousand sówó ni one thousand. bàbá ọlọ́gbà ayé rẹ̀ rèé one thousand ẹ̀ sọ́wọ́ mọ̀dàmú mọ̀ sẹ̀mí o. pé. mọ̀dàmú sẹ̀mí wọ́n sẹ́lẹ̀dà mi pàápàá. kí ni wọ́n wá ní. o bá ti dé káwọn ọmọkùnrin mi. kó lù ọ kó lù ọ kódà kó ju ti bàrà lọ níwọ. kí wọ́n lù mí. bẹ́ẹ̀ ni tí n bá fi lù mí tí n bá fi lè gbádùn tara mi yá ìmú wọn náà sì lù ọ́ ìmọ̀ nà ni ó lù mí àbí àyè pinnu lé mi àtẹ́jọ́ wa lù ìmọ̀ tí n dẹ̀ gidi tí mà nà tí mà nà. àgbàyà yẹn. tá a ṣe fún ọ ní nǹkan náà lọ tó fi ń ṣe bí èèyàn tó kó kẹ́ńdé bí ẹjọ́ ara ah, ẹ̀ ó kó yàrá ìdèrí bá ń kọ́ ní bàbá wọn fún ọ náà náà tó ẹ ti bá yàtọ̀ ọmọ ẹ̀ sàn ọlọ́wọ́ bí àjẹyìn náà ó ẹ̀dọ̀ àjẹyìn ó lò ó jẹ́ fún torí bá kùn I'm not doing nothing basically. Always reason, ìbéèrè kan ó lè bàyẹ̀ nìjẹ́. Ó ọjọ́ ìkẹyìn, gbọ̀ngàn sọ ọjọ́ ìkẹyìn. Ẹni tọ̀, ẹni tọ̀. Yes, mommy. Kí ló yẹ kó sunkún? <laughs> mi fẹ́ jáde ní dádì ṣe sọ pé mi ò gbọ́dọ̀ lọ. dádì ẹ ló gbọ́dọ̀ jáde. yes mummy. kí ló ṣe fún. mi ò ṣe kókó wọn kò sọ wípé ẹni tó wẹjú lẹ́rù ń bà. ẹni tó wẹjú lẹ́rù ń bà. dọ́sí ò sì jáwọ́ nínú gbogbo òwe burúkú yìí náà bọ̀ ojú ọ̀nà ẹni tán o ṣọ́ọ̀ pé o ṣe nǹkan kan fún dádì ẹ̀ wo mi ò ṣe kankan náà wọ́n sọ wípé àfi tí wọ́n bá fẹ́ jáde la gbọ́dọ̀ jọ máa lọ. and what is the meaning of that. I don't know. ẹ jáde ẹni ìtàn jáde ẹni ìtàn. ṣé wọn kan tó ń ṣẹlẹ̀ yóò tiẹ̀ bá yé mi wọn rárá sí i kò yé mi àtọ́. ayọ̀ sọ ti gbọ́.

kí ni problem ẹ ah, ṣé wọ́n lọ ga yàn ga ti dé mi. báṣepọ̀ lẹ́kí ṣọ̀gá ń kọ. ọ̀gbẹ́ni kí n lè jẹ́ ọ máa gbà ọ́. ẹ ká sàn. ẹ ká sàn. ẹ kọra jẹ ẹ jọ báwo ni àwọn rooms yìí. oríṣiríṣi ni yóò wọ ọkàn lẹsẹ. èwo ló wà lẹ. Mm, a ní standard standard yẹn three thousand five ni àti single yẹn two five short time one thousand five hundred. ẹ ẹ wọ ni ká standard yẹn wà anyway lady mi ní standard ló fẹ́ ẹ wá jọ ṣé ac ibẹ̀ ò kí ń pariwo hmm? ẹ jọ tí a bá ti pè yín ẹ má wàá kọlẹ̀kùn then jíjẹ mímu ńkọ́ tó rọrùn àpò ẹnì kò sí wàhálà. ọ ṣe ó wà bẹ́ẹ̀. ẹ tó bá nílẹ̀ mi ti máa pe ẹ sure a máa pè yín ó ti yà ó ti ẹ jẹ́ ká pè é kẹ́tọ́ kọ̀ọ̀dẹ̀ fún un. ọ̀rẹ́ ẹ má wọlé. Yes, sir. Yes, sir. Yes, sir. I'm okay. 固定シントリートに são potencialmente ta ni yẹ o ta ni o kìlẹ́ẹ̀lẹ̀ báwo ni dẹ́ kìlẹ́ẹ̀lẹ̀ báwo ni ọkọ rẹ. adúpẹ́ ma. ẹlẹ́gùjọ́ mẹ́ta ni àṣewà ni. you look good. and you look bad ma. wọ́n mi ẹni tán kọ́. ẹni tán ó wà lókè ṣé kò sí. kò kò sí anything kò sí problem um, kò wá sọ́fíìsì lánàá mo dẹ̀ pé nọ́mbà yìí kò lọ. o ṣe o ṣe gan ni dẹ ó sọ pé ó rẹ̀hún díẹ̀ nà bọ̀ ó wà lókè ó lè lọ́wọ́. ẹ jẹ́ kí n lọ́jọ́ sí lókè. ẹ ṣé mà. ẹnìtàn um, mo bèrè lọ́wọ́ mọ́mí ìsàlẹ̀ sí wọn ní kò bedroom kí ló ń ṣe tó ń sunkún. i'm not crying. ẹni ah, tọ̀bọ̀ tí wà omi rẹ̀ lójú ẹ̀ náà why what happened. ẹ eh, and again o oh, wá surface mo dẹ̀ tún pe nọ́mbà ẹ̀ o oh, p calls kí ló ṣẹlẹ̀. nothing. ẹni tán tell me i'm your husband to be kí ló ń ṣẹlẹ̀ sọ fún mi náà why you doing like this. Kunle please ṣọlẹ excuse me. Ah, ẹni tán ṣo mẹ́tò dó síwájú ẹ̀ ṣá kí mi excuse ẹ. Kunle ṣé jáde síta please. anything just tell me what happened tell me what happened na anything why you doing like this. I said get out anything. lè mọ̀ àmọ́ ṣùgbọ́n kan tó wá wà ń bẹ̀rẹ̀ o torí ọjọ́ kíjọ́ tó o bá ti jáde tó ọkọ̀ tó ọ̀fọ́sẹ́ tó wà ní ogbá ajé ìwẹ̀ gbogbo ohun tó o ṣe ló kú òru làṣírí ìrí òtún o. kọ́ sẹ́rí kí n ta fi máa ń gé fúláwà wọn scissors cutlass ẹlẹ́nu báyìí ọ̀kan ẹlẹ́nu báyìí ẹgbẹ́ yìí lọ́kan kò sì sàdédé kan náà ajá lọ́jà láàyè ẹ̀ ọjà ti sẹ́ni ti sẹ́ni ní àá èyí tí ń bá bọ̀yọ̀ dà mo sì jù sínú ọba padà sí ààyè ẹ̀ láti tí ó láǹdì báyìí orí táìsì lọ àfi pẹ́rẹ́gẹ́dẹ́ bó ṣe kàn tiẹ̀ nu ẹ̀ẹ̀kejì ni pé kíní kẹ́míkà tẹ́lẹ̀ fẹ́ rà tá a máa fi ṣe fúláwà ẹlẹ́ràá wà ní ẹ̀rá wà kí gbogbo fúláwà wọn mọ̀ sí àkú kọ́mọ̀dé pé olúwa rẹ̀ ọmọọṣẹ́ rẹ̀ ń ṣẹ́ mo ní kí n ran yín létí èèyàn ẹ̀kẹta ẹ̀wẹ̀ ẹ̀ dírẹ́bà àmì kí ló kẹ́tí jẹ́ mẹkáníìkì ó gbé mọ́tò wá ó ti parí ẹ̀ mo sì tẹ́sítì ẹ̀ mo yẹ̀ wò mo fi sí rìfáàsì mo fi sí fọ́ọ̀dù gbogbo ẹ̀ lọ́dà. àti mẹkáníìkì gbé mọ́tò dé ó wà á wò. bẹ́ẹ̀ni. ó dẹ̀ ṣiṣẹ́ dáadáa. àmọ́ yẹ̀ wò. kí n máa lọ. jókòó mo mọ̀ pé ẹ bá kun dọ́rọ̀ kan tẹ́ ẹ bá sọ ẹ sọ náà tààtàà. ó tún jókòó ni. ẹ̀yin náà lè tún jókòó. ṣé òun mọ tó bá jẹyàn lẹ́gọ̀ọ́ ni. ẹ̀gọ́ ni. ẹ̀gọ́ kọ́. àwọn ìjẹyàn lẹ́gọ̀ọ́ mi wà ẹ̀ bá ti sọ tara ẹ̀ ẹ̀dà. ọ̀dà sà. gbogbo. ṣe tó ṣe kó ló ṣe ń jàre tó ṣe kó ṣọ́ra ẹni ìtàn kọjú sí mi kó bá mi sọ̀rọ̀ ṣe bí bá fẹ́ bá mi sọ̀rọ̀ tẹ́lẹ̀ o máa ń kọjú sí mi ni. wọ́n sọ̀rọ̀ lọ etí ni mo fi ń gbọ́ wọn. ẹni ìtàn kí ló dé tó ṣe wá sọ ọ̀rọ̀ àná di bá mi kójúmọ́ tó mọ́ tó dẹ̀ mọ̀ pé bílẹ̀kẹ̀ ṣe pọ̀ lọ́jà kí lè wọ ẹni ìtàn ni ṣàngó èmi ọlákúnlé yàn láàyò wọn ẹni ìtàn wáì. ibi tó bá àwọn ẹ̀fọ́ kùlẹ̀lẹ̀ ló ń darí ìgbésí ibi tó bá wọn olówó ẹni ló ń rán ẹni lọ ibi tó wọn wọn òbí mi lọ sọ wípé kí n gbà mi ò dèdè tapá sọ̀rọ̀ mi àwọn Yorùbá ló bọ̀ tó sọ wípé èèyàn tó bá tapá sọ òbí ẹ̀ ọrùn ẹ̀ ni ó tapá sí mi ò dè fẹ́ káwọn ọmọ tèmi náà tapá sí mi. Let there really love. It. Anytàn Anytàn Anytàn why Anytàn ṣé reality ni ṣá Anytàn. òun ni pé àsìkò tó ọmọ lọ bí iṣẹ́ ti kọjá ó ti yẹ kó lọ bí iṣẹ́ nígbà tí wàá gbúrò ẹ amúnẹ àá ẹ jẹ wọlé kí n wá wọ kí ló ṣẹlẹ̀. àdìkò sí kankan. ẹ ò sunkún báyìí lánàá ò sún jẹta kódà ò sún jẹrè ò ń sunkún báyìí ọwọ́ aṣọ fún mi pé kò sí ẹni náà bá mi sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀ ẹ èmi àti ẹ ti kọjá gbogbo ọmọ tó ṣe báyìí. ṣé bẹ́ẹ̀ mọ kọ́ládé. a ní kúlákó àti ilé kó ń lọ́gbà ẹ ti pẹ́ ọlọ́run tún ní jẹ́ ó sì náwó bíi mọ́ láíláí. èdè mọ́déjì. olóbùkú ọmọ lálàsì bẹ́ẹ̀ yẹn bá pàdé ẹ̀ báyìí kó tún lọ sùn ni. lọ́mọdé màmá ìgbà kan mọ́ mọ́ bí yẹn bá ṣèṣì mọ́ ní iṣẹ́ bọ́ lọ́wọ́ olú ẹ̀ lọ́wọ́ ọ̀gá nù. ṣé bẹ́ẹ̀ mo kún lé. ọmọ dáadáa ọmọ alárìnbáríkà ẹ̀mí ọ̀gá nù olóninú ilé àsìkò tó bá wù ú ni kọ́ mọ́ wọlé kọ́ mọ́ jáde mọ́tí tó fi sà níbẹ̀ lọ́ẹ̀ ọmọ rẹ. ẹni náà wọ́n fẹ́ rí mọ́. ṣe dàkún ṣe ó kó o jẹ ni. kókó o jẹ. kókó o lè jẹ lóòótọ́ kún lè sọ wípé kí àjọṣepọ̀ wà láàrin wa ní kí ìbálòpọ̀ wà láàrin wa. Ah. ọmọ ẹbí happy ni wọ́n wù ọ́ ọmọ ẹbí happy ni ah. iyún ẹ nǹkan tuntun mọ́ ní ètò ìkálukú ní bí happy èmi gan-an bá ẹ̀kọ́ kan lẹ̀ bá rọ́jò èmi á máa bí happy mo ti máa tẹ́tọ́ ara mi. Ah. Dalu, dalu, lọ́wọ́ kan padà yìí bọ́ jáde dàlú. ọmọ ah, dáàdi sọ yìí pé kí nǹkan bẹ́ẹ̀ kó má ti ṣẹlẹ̀. kí n di wọn. wọ́n ní fún àǹfààní tèmi náà ni o wípé kí n jẹ́ kó di alẹ́ ìgbéyàwó. Ah, ah. ṣé dáàdi ti ń lọ kátólíìkì ni nígbà tí wọ́n ní èso ọmọ kàtẹ́dírà ọmọ kátíkìsì gan-an níwọ̀n wọn gbọ́dọ̀ mọ pàṣẹ fún un wọ́n jọ sáyé tiẹ̀ kí ló dé. kúnlẹ̀ ò lè mú mọ́ra mọ́ kò lè gbà á bàbá gbà mhm. èyí sọ̀rọ̀ mọ́ ẹ máa lọ. ẹni ìdàkẹ́ máa lọ bó kí ni màá sí ọ báyìí sẹ́mi ah, tí mo wá fi dúró dídí inú ọgbà lẹ̀ nígbà tí n gbúrò tí mo wọnú yàrá rẹ̀ wá sẹ́mi mọ tí mo ṣe àbúrò mi dàrú ni n ah, tọ́ọ̀kì jọ ìbí ah, lọ́mọ bá sọ pé kí n mọ lọ kí ló ṣẹlẹ̀ sọ fún mi jẹ́ ń gbọ́. ẹ wo ẹni wo ẹtú lẹ́rù ń bá. a òwe bá rẹ nù ọ̀gá ni màá pa á copyright wọn nù àwọn ni ẹ ní sensor board ti fún certificate bí wọn bá ti bẹ ẹni wíà ẹni wíà ẹtú lẹ́rù bá náà ni láì ṣàgbẹ̀kọ̀yà. nǹkan tí dáàdi ní kó má ṣẹlẹ̀ láàrin mi àti Kúnlé mo ń ṣẹlẹ̀ láàrin mi àti dáàdì. dáàdì ń bá mi lájọṣepọ̀ ìdí bá tèmi jẹ́. dáàdì ah ẹ wo má bínú o ah, ayé ọ̀gá ayé ọ̀gá ti jẹun tọ̀gá ti burú ah ó rí i pé ọ̀rọ̀ yóò ṣe fagidi gbọ́ slow motion mo igbọ́ ó sì máa ṣe báyìí mọ́ra pàm mọ́ra pàm báyìí ni mọ́ra pàm báyìí ni kí wọ́n tó rí sí ìfòmí kí n tó akọ́mọdé tara mi báyìí ah hee hii ọ̀gá èèwọ̀ ni nílẹ̀ Yorùbá kódà nílẹ̀ ládùbáwá gan èèwọ̀ ni mọ́mú ah bàbá ọ̀gbọ́dọ̀ dán bẹ́ẹ̀ wò sọ ọmọ kí wàá ní wu ọ̀gá lára rẹ̀ gbogbo tó lọ sàdókò fún mọ́mí ọgbọ́n ò ní kankan kí á ní à ń lóde kí n tiẹ̀. ewu ó ti sún mi mi mọ ohun tí mo lè ṣe mo dé wò pé àbí mi sọ fún mọ́mí ni àmọ́ mo mọ̀ wípé tó ṣẹlẹ̀ láàrin wa yẹn kì í ṣàkọ́kọ́ o dáàdi ti bá mi láṣepọ̀ tipẹ́ ó ti bá mi láṣepọ̀ tipẹ́ dáàdi ti bá tèmi jẹ́ ìwọ nìkan kọ́ ló sùn ó sú èmi náà ó sú èmi náà èmi náà ò lè mú mọ́ rárá. ejò ah! kí ni mo lè ṣe báyìí. anytime. sir. ẹ wo àǹtí mi ẹ wo àǹtí mi mi mọ wáyé tó yẹ pé all the time tá a bá débi báyìí ẹ máa ń sọ pé kò sí dáàdì ńlẹ ṣáwo ò ní lọ́ọ̀kì ni àbí kí ló ṣẹlẹ̀ tó yẹ pé àkìbí ń bá wọn lé all the time. bẹ́ẹ̀ ni ọba ti ń bọ̀ ẹ ń sọ pé ẹ̀ ń bọ̀ o eléyìí náà ti di oyè pé tẹ́ ẹ bá ti ń bẹ̀ máa dágbére pé ẹ̀ ń bọ̀ bàbá yín á lè dúró dé yìí ẹ ní lọ́kì àti bá wọn lé ni. mo sọ fún ẹ pé kó jẹ́ ká yìí ti lọ sọ àlejò bá wọn lé ó sọ pé irọ́ pé a ṣe máa lọ síbi kan. wo gbàgbé yín ò ní máa bá wọn máa bá wọn but sẹ́yìn mm, wá fún alẹ́ ní tìǹsìn àìbá o kí n fún yín ní nǹkan kan ìwọ òwò àbíkọ náà tì mí ẹgbà àfi kí n ṣáà máa mú wa kí n mú wa. ìyá ẹ dúró ṣe bẹ́ẹ̀ yín lẹ́gbọ̀n ẹ̀yin ṣáà lè máa fún wa ní nǹkan kan tẹ́ máa gbé nǹkan sáwà lára táwa náà máa fi. <laughs> ọ̀dà mo ti gbẹ́ èmi lẹ́gbọ̀n ẹ ṣáà tètè wá máa lọ ilé torí ilẹ̀ ti ṣú ilé ni ẹ máa lọ ẹ má yàbí kankan o ilé ni ẹ máa lọ o. ìrẹ́ ìlẹ̀gbọ̀n. ẹ ṣáà máa lọ ilé ẹ má yàbí kankan o mo fọlọ́hún sí yín o ó dàbọ̀. ẹ kálẹ̀ o ìyọkọ mi ẹ kalẹ ẹ kú ọjọ́ mẹ́ta kí ló dé ṣé ó sì. ó mà wá ṣọwọ́ alẹ́ kí ló dé. ẹ jọ ṣé mo bá dáàdì mi lé. dáàdì yín ò dé wá sí hmm. nílé wọn ò dé lálẹ́ yìí torí ńgbà tó ń lọ ọ̀tún lànà dágbére fún mi páwọn máa dé àwa sólè di lọ́la kan dé ṣá o. ìyọkọ mi kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ gan-an. kò sí nǹkan rárá kò sí láburú. dáàdì nǹkan. wọ́n wà. ẹ dẹ̀ sọ kò sí nǹkan kan ó jà ju gbogbo ẹ lọ ẹ ti ẹja wọlé ẹja ṣe yín lálejò ó ti bá tí mo ti rí ìyá ọkọ ìyá ọkọ mi mo ti rówó lé ẹja wọlé ẹja wọlé ẹ ṣe. ẹ díà ṣé bẹ́ẹ̀ ṣe máa wò lélẹ̀ tẹ́ ẹ̀ ní sọ nǹkan kan torí mò ń bá yín sọ̀rọ̀ lálátẹ̀ kan sìn ẹ̀ sọ anything táàrọ̀ ọmọ nílé láti ìjẹta. ṣé bí kúnlé tó support pé kó fẹ́ lọ́mọ bá lọ. ẹ náà ẹ jẹ́ kó mọ́ mi wálé ìwọ ló sọ́pọ́ọ̀tì kúnlé lóní kó lọ fẹ́. kí ni kọ́tà sọ kí ló ń sọ gan kí ni kọ́tà sọ kí ló ń sọ mo bẹ sọ látàárọ̀ o kò wọ́n tún kàn gbọ̀ sílẹ̀ ń bẹ̀ o sọ anything tó bẹ́ẹ̀ wà ní mò ń pariwo tó bẹ́ẹ̀ wà ní mò ń pariwo mi ò dẹ̀ sí pariwo mi ò sí pariwo kó bá mi wá ọmọ mi o bá mi wá ọmọ mi o bá mi wá ọmọ mi o. kì í ṣe pé ìwọ ni o sọ́pọ́ọ̀tì kúnlé lọ́mọ ṣe ń fẹ́ kúnlé ni lọ́mọ ṣe ṣé àjọmọ ìwà àti ẹ̀kọ́ ni pé kókó lọ bá kúnlé. ó ti yí ọ̀rọ̀ ó ti yí ọ̀rọ̀ ó ti yí ọ̀rọ̀ àjọmọ kí lẹ́jọ́ lọ bá àjọmọ kí ni. kúlẹ̀ ọ̀dà ìwọ kọ́ ló wá bá mi nílé ẹ̀ kúlẹ̀ is good kúlẹ̀ is intelligent kúlẹ̀ is igbá kúlẹ̀ is ìyàwó ẹ̀ sùn wọlé ẹ̀ bá mi ẹ̀ sùn wọlé ẹ̀ bá mi wọ́ dọ̀tọ́ máa wọ̀ níran mo ń lọ ní ìsìn mo ń lọ ní ìsìn i'm going out now by the time i come back to this house and i don see my daughter oh you know about gbúná mọ́ mi. ẹ tẹ́lẹ̀ nìyẹn ńgbà tó dáa ni mo ní oh, is good is good kò dáa mọ́ ẹ jẹ́ kókó ọgbọ́n ọgbọ́dọ̀ fẹ́ra wọn nígbà ah, eh. tó dáa ni mo sọ bẹ́ẹ̀ mo dẹ̀ ní bẹ́ẹ̀ kọ́ mọ́ gbé pé ọmọ yẹn ò dáa mọ́. ọmọ yẹn ò dáa mọ́ ah, ah wà á rí ìrànwọ́ wà á rí ìrànwọ́. lílọ ló wá lọ yẹn o eh. tí o bá wá tí o lọ tó o bá mú ọmọ yìí wálé ẹ rí máa fún ẹ ní double trouble. wọ́ ibi kàdí àdó tọ̀ máa mú ọ tí mi lọ́kì bàkí lọ́wọ́ mi lulẹ̀. wọn náà kó wá lọ kó má mú ọmọ yẹn bọ̀ wo ẹ bá mọ ọmọ mi wálé o ẹ tó wájú lẹ̀ rúbọ ẹ má pa mí o tẹ̀mí yé mi o ó yé mi o. Oh! Oh! Idiots! tó dọ́tún ẹni ìtàn ló sọ ọ̀rọ̀ kan fún wa. mo wo títí mo ní ẹni tí mo ní ò jẹ́ serú ẹ̀ àbúrò mi ò jẹ́ serú ẹ̀ ó dá mi lójú pé kò jẹ́ serú ẹ̀. ẹni ìtàn wàá fẹjọ́ mi sùn God kí ni mi ò bá ṣe fún ẹni ìtàn àti fada tí ò lè pè mí pé ah, dádì mi ẹ̀ṣẹ̀ mi nǹkan tẹ́ ṣe fún mi tẹ́ ṣe tàbí kú tiẹ̀ pé mọ́mí ẹ̀ gan kó pé mọ́mí ẹ̀ pé mọ́mí ẹ̀ bá mi dá dádì sọ̀rọ̀ mi àwa mẹ́ta iná ni one family and we live as one mi ò rí reason tí o ṣe lè pè mí tó yẹ pé ẹ̀yin ló wá ń ṣe ń fi ẹjọ́ sùn àmì yẹ kẹ́ ẹ ti sọ pé lọ pé dáàdi ẹ kò bá dáàdi ẹ sọ̀rọ̀ simple. ẹ̀gbọ́n mi ẹ máa tún béèrè pé kí ló sọmọ yìí lọ fi lọ fẹjọ́ sọ lórí ẹbí máa ń torí pé kí ni ó rí yín lẹ̀ kó tó wá sọ fún lórí ẹbí ọ̀rọ̀ tó wà lẹ́yìn kì í ṣe tára àdúgbò báyọ̀ gbọ́n rárá o kí ni ká ti gbọ́ yín pé ọmọ bíbí inú yín ẹ̀gbọ́n mi lè fi gbáyà fi gbáyà papọ̀ fún lè fi gbáyà dùgbà nù lé. Ah! ẹ̀yin gbáyà tẹ̀ papọ̀ ó sọ yẹn fún ẹ. ó sọ. olórí ẹbí hmm. òótọ́ ni àmọ́ kí tí ò bá nídìí bá ti ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn tí ẹ bá wò dáadáa nígbà kan rí àti jẹ́ di ìṣòro fún mi fún ìyàwó àtúntò ọmọ mi jẹ́ pé ìgbà míì pàápàá bíi kí wọ́n lọ tọrọ oúnjẹ ń ta ni láti fi bọ ẹbí àmọ́ ìgbà ni wàá bá wọn náà àbúrò mi tó máa yọwó fún mi pé kí n fi ra gàrí tó ìyàwó ẹ̀ ti bu gàrí wá sílé fún mi rí tí mo wá gbé fún ìyá ọmọ mi pé kó jẹ́ ká tẹ̀bà àmọ́ ìgbà ló dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ èmi náà wá rò pé ah, ah, ìgbà mélòó ni mo fẹ́ ṣe lè dà at my age ìgbà mélòó ni mo fẹ́ ṣe yẹn ọdún mélòó ni mo bá fi ṣe gbogbo yẹn tó dẹ̀ sí pé kò síbi tí mo lọ tí mo wáṣẹ́ lọ tán kì í lé mi kúrò ńbẹ̀ láì mọ ẹ̀ṣẹ̀ mi bolówó ti fẹ́ wọlé tí n bá ṣiṣẹ́ èyí ni mo rò mo tí mo fi mú èjì tí mo fi kún ẹ̀ta bá gboko aláwo lọ. kini rí méjì ọ̀wọ́n rí méjì ni bàbá. ọmọ méjì. ọya kìdí ń bọ̀. àkọ́wọ̀ àkọ́wọ̀ àwọ̀kọ́ àwọ̀kọ́ ẹ̀wọ̀nso ẹ̀wọ̀nso ẹ̀wọ̀nso dùgbẹ́dùgbẹ́ lókè adíá fún ọ̀run ìlà bàbá ń ṣàwọ̀ lọ́lú òfurufú. Mm-hmm. òfurufú lọ rèé mọ òfurufú mm-hmm. ifá ni mo bá kọ́lé ní òfurufú ni mm-hmm. òfurufú lọ rèé mọ òfurufú ìmọ̀ ni mo bá kọ́lé ní òfurufú ni òfurufú lọ rèé mọ òfurufú ọgbọ́n ni mo bá kọ́lé ní òfurufú ni òfurufú lọ rèé mọ òfurufú ẹ̀wọ̀n gudugbẹ̀ so mọ́ mi lókè ikùn dán dán. ifá kẹ́mi yóò yọ kò ní ilé ẹlẹ. ọmọ àjànàkú kò ní yàrá ọmọ tẹ́yà bá bí ẹyá níjọ tó sì gbàgbé ifá orí tí mo kọ́ ọ ní hmm, ìgbàgbé bàbá. tí mo ní adániwáyé lórúkọ à ń porí adífáfún sásọrẹ tí ń lọ rèé bọrí ẹlẹ́wìí sásọrẹ bọrí ẹlẹ́wìí tán ó ti bẹ́ẹ̀ dẹni ọba ifá lónìí sọmídẹni àjí kí ọ̀rúnmìlà omi sunsun kọ́ sọmídẹni àjígẹ̀ kọ́ sọmídorí àpèsìn láwùjọ torí orí lọ́gbàgbé tó fi jọba àdáró orí lọ́gbàlùkò tó fi jọba àkósùn ifá lónìí kó sèmi ti rẹ dẹni àti kíkọrùn mi ló wà sọsọ kan sọ adẹni àti jẹ ọmọ pé bí ọba ti ṣeré lu tí ọ̀sá pé náà ṣùgbọ́n ayé kò ní í dáwọ́ sí. ẹ lẹ́ o ẹ ẹ ẹ ẹ bọ́ kọ́ ẹ bọ́ bàtà yín. ẹ bọ́ ẹ lẹ́ o ẹ wo ifákẹ́mi wọ wọlé ẹ mọ̀ ọ́ o ẹ jókòó ẹ̀lẹ́ o hmm, kò sọ pé mo ló jù yìí o. bàbá èmi náà ò débi rí àwọn èèyàn náà jù ebi báyìí fún mi ibi tí mo ti ń fi ọ̀rọ̀ ara mi lọ náà sọ pé tí n bá dọ́dọ̀ yín bí báyìí pé ọ̀rọ̀ mi á lójútùú ṣàngó kinní kan náà ṣáà porúkọ yín ó gùn báyìí. Ah, ẹni èrè lójú ìfún ọ àmínú àjàdí ní bẹ́lẹ́múrẹ́ mi ṣàngó tó gùn ọmọ òkè ìtúlùmọ́gbọ́ àsábàrí agbókòkò wájú ológun aṣádarí tí ọ̀gbọ́dọ̀ kọgun àtọmọ̀gbé tí ọ̀gbọ́dọ̀ kọjà mọ́kọgun mọ́kọjà mọ́dìmọ̀ àrímọ̀ àṣogun ọmọ kẹ́mi ní kẹ́kẹ́ ogun kígbe ọmọ kí ọ ọmọ kíkẹ́ báyìí kẹ́ máa dẹ́gbẹ̀ẹ́dínlógún aṣọ ọmọ ayáwó mi adúgbò ọkọ ọmọ òkè kún òkè kan òkè kún òkè kan tó wà ní mẹ́kún òpópó méjì lọ́gọ̀ yóò dà fún ọ ẹ káàbọ̀ ẹ má ṣe kì mí nù tẹkuntẹkun báyìí láàkànlẹ̀kùn rìn bó ṣe dé àyín gbogbo òkè ìṣòro rẹ̀ sì ti di pẹ̀tẹ́lẹ̀. àmì àṣẹ. wo ìyá yín ló ti jẹyàn. àṣẹ. kí ló kọ rẹ. dọ̀tun owó níran. dọ̀tun owó níran. Hmm. ọyá mú nǹkan wá kó fi bá fani gbólóhùn. nǹkan. ní wọn ìtumọ̀ owó owó. owó à wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní ti bá dé wípé màá nídìí èlò kan ìhàn wòyá eléyìí tó. ó tọ̀ ọ́ inú náà tó kí lorúkọ rẹ. ẹ dọ̀tun owó nìran. olùwà dọ̀tun owó mìíràn owó wálé rẹ. sá. ẹ̀yin arákùnrin. sá. Ah. arákùnrin. sá ntọ́ jáde lójú ọpọ́n Fáṣọyí yóò dáa kọ̀sájé lára rẹ̀ a ah. kọ̀sájé lára rẹ̀ wo ṣe mọ́tò ọ́ bọ́ ọkùnrin mi ta ọ́ sọ́ọ̀tì kọ̀sẹ́ni ó lè bá dòwò pọ̀ onítọ̀hún jẹ gbèsè gbẹ̀yìn ni. bàbá ẹ parọ́ gbogbo bí tí mo ti bá wọn ṣiṣẹ́ láyé yìí tán bá gbà mí wọlé tẹ̀rìntẹ̀rìn àmọ́ bóyá wọn náà yẹ nǹkan wo ni o wọn ṣáà ní pé kí n ṣáà máa lọ pé ẹsẹ̀ mi ò dáa lóòótọ́ lóòótọ́ èmi náà dẹ̀ ń fojú ara mi rí tí n bá wọbẹ̀ láàrin ọ̀sẹ̀ méjì sí oṣù kan wọ́n á ta ẹrin iṣẹ́ ilé yẹn ilé iṣẹ́ yẹn wọ́n á ta wọ́n á ní mo dẹ̀ ti tọ́nà mẹ́ta ṣe wá rí ibi tí mo ti ṣiṣẹ́ káyìn wọ́n lé mi wọ́n tún á fi ẹ̀tọ́ mi dùn mí ẹ̀wọ̀n pé tí wọ́n bá léèyàn ó ṣàlówó tí wọ́n fún yàn pé gbà lọ́ máa jókòó lẹ́yìn kó máa fi yẹn jẹun náà wọ́n gbẹ́sẹ̀ lé olórí ọ̀rọ̀ níwọ náà ti sọ̀hún ẹ̀yin bẹ́ẹ̀ ni ọ bá ṣòwò tó jèrè tó rèrè tó rojú owó ni ọ sanwó òṣìṣẹ́ ṣé iléeṣẹ́ tó wá bá ṣiṣẹ́ tó ta ni iṣẹ́ àbí ntọ́ dáṣẹ̀ wọbẹ̀ tí ọ̀pọ̀ṣẹ̀ méjì tí iléeṣẹ́ wọn jóná jọ̀ọ́ kí wọ́n fẹ́ fi fún ọ gẹ́gẹ́ bí èrè tí ó gbẹ̀yìn náà nù àmọ́ bó ṣe wá dé àyín wọ́n ràn lọ torí kò sí tó burú bíi fátọ́kọ̀ tí ò létùtù. kò létùtù kò létùtù báwo. ìsì rẹ balẹ̀ látẹ́ni ò lé tutù ni. ṣé tí mo sọ fún ọ nu ìwọ ọ fara rẹ balẹ̀ lọ́gbọ̀n tí mo fẹ́ wí ǹdó ti kọsẹ̀ mẹ́jẹ̀ wá rí. ìtumọ̀ ni pé sọ ọ sábíà mọ́. a mo bímọ a. ò bímọ. ọ̀kẹ́ dayọ̀ fún mi lórúkọ kan nù wọn ká lè sọ fún ọ fáwọn. ẹyọkan náà ni ẹyọkan náà ni ẹni ìtàn ẹni ìtàn ẹni ìtàn dọ̀tún wà ẹni ìtàn owó ẹni ìtàn ah! owó nìran. ọ̀dà owó nìran fọwọ́ rẹ kanlẹ̀ kó o ṣe kàyà rẹ lẹ́ẹ̀mẹ́ta. ẹni. ó ah, fi kan fi kan fi kan. ẹ mú mi fẹ́ ṣe mistake ní ẹ̀ta. Mm. mo fẹ́ kó pé mẹ́ta yẹn. ó mo kí ọ kú oríire o ti dolówó o ti dọlọ́rọ̀ ọ̀gbọ́ sórí ẹni ìtàn tó wà tó jáde lọ́pọ̀n fáyì òun là á lò fún àtijọ́ èèyàn rẹ o. bàbá mo ní mo bí ọmọ kan ẹ wá ní ẹyọ kan yẹn náà lẹ fẹ́ lò. ah ah ah ah kọ́rọ̀ mi wádà bí ẹ tó kí nǹkan wálé ayé lásán kí n má bí ọmọ kọ̀ọ̀kan nígbà tí tá a bá fi lo ẹyọ kan tó bá kú bo ni mo fẹ́ wọ̀ ta ni ojú ta ni mo fẹ́ wò ta ni mo fẹ́ máa ta ni wà ni mo ń ṣe gbogbo wàhálà náà fún. ẹ ẹ ní jẹ́ kọ́lọ́rọ̀ sọ̀rọ̀ ẹ mọ̀ síwájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ ǹjẹ́ wọ́n ti mọ bí mò ń bọ̀rọ̀ lọ. ẹ̀yin náà gbọ́ tèmi ẹ láyọ ọmọ ẹyọ kan yẹn là á lò. Ah, ah. ó ti fara rẹ balẹ̀ náà kọ́ tátì rẹ bẹ̀lẹ̀ jẹ́ kọ́ ọgbọ́n tí mo fẹ́ wí lílò tá a fẹ́ lò ó kì í ṣe pé ẹni ìtàn ọmọ rẹ máa kú o kò ní kú ọkàn jẹ́ pé ìwọ pẹ̀lú ẹni ìtàn ẹ jọ máa bára yín lájọṣepọ̀ gẹ́gẹ́ bíi lọ́kọ-láyà ìfàyàlùyà yóò máa wáyé láàrin ẹ̀yin méjèèjì lówó tiẹ̀ bá dé. ẹni ìtàn ọmọ mi ọmọ kan ṣoṣo tí mo bí yẹn tó jóbìnrin yẹn èmi pẹ̀lú ẹ̀ àwọn máa fi àyà lu àyà. ọ̀ àṣẹ màmá. ẹ̀ ẹ́ ọ̀la <laughs> ó yẹ ọ́ bàbá ṣebí yorùbá ni èèwọ̀ ní nílẹ̀ yorùbá bàbá àtọmọ bàbá àtọmọ àkà àkà. Hm, káàbọ̀ ọmọ kóòtù òjìrè à ń sọ̀rọ̀ pé kó o lówó ìwọ ọmọ pẹ́ ni ọba fẹ́ lówó láyé yóò ju ẹ̀mí rẹ̀ lẹ̀ yóò mọ gbogbo lọ yóò wá fẹ̀mí lẹ̀ bọ́ bá wá padà rówó tó dé èèyàn yóò padà mẹ́mí bẹ́ẹ̀mí ẹ̀ bá sì lọ sí àwọn èèyàn mọ kíkan akọni lágbájá lọ́nà ọ̀run wo ọ̀nà àbáyọ kan tó wà fún òjò bá ń lọ. no there has to be a way now i mean ẹ bá wo dáadáa a tún lè wá nǹkan mi tàbí lè ṣe there has to be a way. ó ti ẹ̀ dáa ń bọ̀ wá mọ gbogbo yìí ṣe kí ló dé tó tún dààmú ara rẹ̀ àbẹ́ ìbókọ́ ló dùn lẹ́nu rẹ̀ bí ẹyọ ọ̀pẹ́ rẹ̀ ikúkú fẹ́ẹ̀ kan máa fi ìbókà kí títí ìwọ̀n náà yọ wó àbí. bàbá mo rí bẹ́ẹ̀ sí ọ̀sán lọ́hùn ẹ̀jọ̀ ṣé mo lè gba owó mi. bẹ̀rẹ̀ kókó bẹ̀rẹ̀ kókó. bọ́bí owó àdéhùn bọ́bẹ̀ ọba kó kí n tó gbàdánwò kó tara rẹ èdè ah, bí ó tiẹ̀ yóò kórúkọ ọmọ ọrùn ni kápẹ́jì ó sì máa ro yàn ọkàn yìí tó wò níran lásán kò sówó lára rẹ a sì ní abọ́ sọ̀rọ̀ owó ojú kóńkó báyìí la fi ṣàwọn olótù fẹ̀ èèyàn kò sì ní tọ́sẹ̀ bómi kó tó kígbe òtútù mọ́. ibi àlọ́ ọ̀làdé yìí ọ̀rọ̀ bù ṣe ibà ó ibà ibà ó ibà ibà ó ibà ibà baálé ilé lónìí ọmọ ọlọ́rọ̀ gún àga ibà ìyálé ilé ẹlẹ́gbẹ̀rin àpótí gbẹ̀yìn ọmọdé lọ́lọ́nìí abìdí pẹrẹsẹ lórí ẹni àdáṣe wọn ní ní ìhun mọ ìbọn gbọdọ̀ wọn mọ. mojú bá lu kérésì ilé ayé o ibẹ̀ yẹn alúbẹ̀ǹbẹ̀ lóde ọ̀run ibẹ̀ yẹn ọ̀pá kí ọ̀là kí ọ̀là gidi sànsàn gbẹ̀yìn oníbàǹtẹ́ péléjà tí bá ní dàrá láì fọwọ́ kan ni. olórúkú o olórúkú ìróníran ìróníran aláwẹ̀ sílẹ̀kùn fọlọ́rọ̀ ọlọ́rọ̀ sílẹ̀kùn ìpè rere mo pè yín ìjà rere ni kẹ́ wá jẹ́ mi ní òwò tèmi bẹ́ẹ̀ bá ń bẹ lápẹ́ oró mi ẹ sáré tètè kẹ́ wá mọ́ jẹ́ mi ní òwò tèmi bó ti jẹ́yà náà mi ọ̀sà lẹ́wà ẹ sáré tètè kẹ́ wá mi ní òwò tèmi ìpè tí mo pè yín lónìí ìjẹ́rere ni mo ní kẹ́ sáré wá jẹ́ mi tọrẹ fún báyìí la fi tọ́lé ajé oṣù la fi tọ́lé lẹ̀kẹ̀ adífáfún ètò ọ̀bàrà tí ọmọ fojoojúmọ́ ayé wẹ̀rí ti ara ìtìporoko alájẹ lónìí wá bá ń wẹ̀rí rẹ ètò ọ̀bàrà ọlọ́ba rẹ̀ lónìí o gbẹ̀sí dúdú gùn ọjà máa gbẹ̀sí dúdú ọlọ́ba rẹ̀ gbẹ̀sí funfun gùn ọjà gbẹ̀sí funfun ọlọ́ba rẹ̀ lónìí rẹ̀ ọjà máa gbẹ̀sí pupa gùn gbẹ̀sí pupa. owó oníran òní lórí mi wò bí ìran. ẹni ìtàn o ẹni ìtàn o ẹni ìtàn ọmọ owó oníran o. káàbọ̀ kúrin èmi ni mo pè kó o sì pé ọ́ torí o méjì torí bàbá àrí owó òníran ni bẹ́ẹ̀yàn bá ń gbáyé tí ò lówó lọ́wọ́ bí ẹni ó wáyé asán ni àìṣe fújà láì lówó lọ́wọ́ owó la fi ṣe fújà mo fẹ́ ọba ọ̀rọ̀ bàbá rẹ lọ́rọ̀ mo fẹ́ di kó di bọ̀rọ̀ kìíní ọlọ́rọ̀ kó lájẹ kó lówó kó di gbajúmọ̀ láwùjọ kó ọmọ ọ̀pọ̀ kílẹ̀ ọmọ ẹ̀rọ kó dorí àpésìn. Hmm? bàbá ṣe bẹ́ẹ̀ ni ó ti dáwọ́ ni ó ti rí mi báyìí. ọ̀dà kan mọ̀ àwo sì ni kò yé ó yá gbogbo ọwọ́ rẹ̀ fún un. balùwẹ̀ adìtàn bọ́ ọ bá wo gbá tí ń bẹ lọ́ọ̀rẹ́ òun ó rí i pé kòròfo ni kò sí kankan nú ẹ̀ bàbá rí ọ̀làjẹ́ bẹ́ẹ̀ ni ọ̀lọ́rọ̀ kó wá fẹ́ kó o bá ń fa wẹ́dẹ́ tí wẹ́rí ọmọ tuntun òun la ọ̀sà tí wẹ́ tiẹ̀ nídò ó fẹ́ kọ́ bá ń títọ́ Ọ̀ṣun Òṣogbo ròkè ó ní pàkísà kọ́ bá ń fi wẹ́rí bàbá rẹ ọjà bá ń gbégbá ajé fún un. mọ́jì ọpẹ́. ìdáná ẹ̀. ó ṣe wọn. kan mọ̀ ṣé lásán ni tó gbà lọ́wọ́ rẹ̀ ògbé kòrò òfún yàn ọgbàgbà dé lọ́wọ́ rẹ̀ àti dé yẹn tiẹ̀ lọ́gbà o. ẹ wo ẹni ìtàn ǹlẹ́. ìpadà sí bùsùn rẹ ǹlẹ́. ẹ wo omi báyìí lẹ́jà ròdù. akọ́dá ayé mọ́júbà mọ́júbà ṣẹ̀dá ọ̀run. òní gẹ́gẹ́ la dábàá ní adó ajé ológun sàn ní aládé mo tètè kọ́ ọmọ ajá mi ní òhò tèmi owó ìmúlẹ̀ ajé ìyẹ̀ ìmúlẹ̀ ológun ojo suẹ́rù yẹn ní lọ́mọ alákan ọmọ fọpo gbígbó dí gágá bọ́nà dí gágá ọlọ́dẹ ọ̀fà mọ́ tiẹ̀ yọ ni. ojúbà gbogbo adáṣe ológun nílẹ̀ yìí bà ní mo ṣe. ọ̀dọ̀ àbá ọ̀dọ̀ ọlọ́rọ̀ owó oníran o ti di bọ̀rọ̀ kìnìún ọlọ́rọ̀ kọ́ ọmọ náwó bí ẹlẹ́dà lókù o ti dé èèyàn tí ẹ ń wo wá gbọ́ o ìkìlọ̀ bẹ̀rẹ̀ ọ gbọ́dọ̀ rí dájú pé ẹnikẹ́ni òògùn gbọ́dọ̀ fàyà lu àyà pẹ̀lẹ́ ní ìtàn mọ́ ìbò nìkan lọ gbọ́dọ̀ wọn sọkọ fún un gbogbo ìgbà tó bá ti wá ń bá alájọṣepọ̀ láyé lówó rí ọmọ pọ̀ sí bọ́ ọ bá ṣe ń bá alájọṣepọ̀ tó lówó rí ó sì máa pọ̀ sí ọ̀dà wọnú o ó sì di tétí méjì ọ̀gbọ́dọ̀ gbọ́ tó wá rí ọ̀sẹ̀ tí ń bẹnu kínní bọ́ ọ bá ti dín lójúmọ́ ayé tó fi wẹ̀ ọ̀ ó lówó ó lówó bí iṣẹ́ ṣe fún ni ó ṣe jẹ́ nù. bàbá ẹni pé àwọn oníkìní ìlú báwo ni o ṣe nímọ̀ tí máa ń bá ní nǹkan ṣe ọdún náà. kò lè mọ̀ àmọ́ ṣùgbọ́n kan tó wá wà ń bẹ̀rẹ̀ o torí ọjọ́ tó o bá ti jáde tó ọkọ̀ tó ọ̀fọ́sẹ́ tó wà ní ọgbà ajé ìwẹ̀ gbogbo ohun tó o ṣe ló kú òru làṣírí ìrí òtún o ẹ n tó sì gbọ́dọ̀ wà láàrin bàbá sọ́mọ tó bá wà láàrin ìwọ pẹ̀lú ẹ̀ ìfàyàlùyọ gbọ́dọ̀ wáyé láàrin ẹni ìtàn àtọkùnrin míì mọ́ o lẹ́yìn ìwọ nìkan tó bá wá ṣe ń bẹ́ ní ìtàn lájọṣepọ̀ sí lówó rí ó sì máa pọ̀ sí i bó bá jẹ́ mẹ́ẹ̀ẹ́dógún lọ bá bẹ́ ní ìtàn lájọṣepọ̀ lójúmọ́ bó ṣe lówó tó ń owó rí ọ̀yà rọ ṣùgbọ́n kan tó wá wà ń bẹ̀ ni pé ìjọ tó bá jáde tó o tó lo ọṣẹ tí ń bẹ́nu ọba ajé yìí tó fi abá alájọṣepọ̀ àṣírí ìlú òtún o gbogbo ibi tó o sì rúgbódé tó o tagbòdé tó o jéèyàn dé tó kìkì rẹ kàn dé gbogbo bẹ́ẹ̀ lọ́ọ́ tẹ́lẹ̀ o kódà ọ̀wọ́ bàtọ̀ tó sí tó sì tọ́ ọ jájánu. kò jẹ́ bó ti jẹ́ lẹ́ owó bọ́ọ̀lá àmọ́ ọ̀gbọ́dọ̀ mọ́ lówó àbójú rẹ kọ́ ló tutù gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ yìí ó lówó ó jéèyàn lẹ́ ó lè má lọ òun tẹ̀wọ̀tẹ̀ pẹ̀ iṣẹ́ parí nù. Gugna. orí díẹ̀ ni bá a ti sọ̀rọ̀ àbí. lọ́kọ̀ ìwọ lọ́kọ̀ ìwọ ìwọ lọ́kọ̀ wọ̀ yẹn níjà lọ́kọ̀ wọ̀ yẹn níjà lọ́kọ̀ wọ̀ yẹn níjà. àìjẹ́rẹ́ mi jẹ́ o mábùtọ̀ gbọlọ́jọ ká fi bọ ọ̀pẹ̀lẹ̀ àpọ́nlé ọ̀pẹ̀lẹ̀ la máa fi ṣe hmm. orí ẹni orí mi tìmí lẹ́yìn o orí ẹni ni àbá àbọ̀. Hmm. àṣé àbá má bọ ògùn orí ẹni làbá bọ. Hmm. Ah. àṣé ògùn ló lọ́jọ́ kan ìpọ́njú sóde mi lọ́wọ́ tó gbogbo. àìsẹ́rẹ̀ ló bí o. àbẹ́bínú ní ibi. sọ́ọ̀bínú ní ìdọ̀tún. ọkùnrin ò bọ̀kọ̀ bí ẹni a kì í bẹ́. Àwọn bí ẹja rọ̀. Bí dọ́tún ló lọ yìí. Ìyẹn ni tó dákẹ́ ẹnu ẹ. Will you keep quiet? Ọkùnrin ló ń fẹ́ tẹ̀lé ni. Ẹ́ ọmọ gírafìtì damage tó ti ṣe sílẹ̀ ni. Don't you know? <laughs> ọjọ́ ìkẹyìn tọ́gbẹ́ sọ ọjọ́ ìkẹyìn àkùtù máa wù ọjọ́ ìkẹyìn